الحمد لله ثم الصلاة والسلام على رسول الله وعلى آله وصحابته أجمعين لتعلموا جميعا أن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي النبي محمد صلى الله عليه وسلم وشر الأمور مهدثاتها وكل مهدثة بدعة وكل بدعة ضلالة أما بعد أدقفوا ولو باوا ولو با الله ọba tí ó tún sọ wá di àsìkò yìí à ń fi tító bí ọlọ́run ọba wa àfin bí ọlọ́run ìjókòó wa ní jọ́mẹ́jọ láti lè máa tẹ̀síwájú nínú àwọn àgbọ́yé ẹ̀sìn Islam kọ́lọ́mọ́sá ìgbà lẹ́sìn fẹ́ni kọ̀ọ̀kan wa kó lò ní sábàbí oríire fún wa nílé ayé ń bí àti ìjọ alkiyama níparí ọ̀rọ̀ nípa àwọn ẹ̀kọ́ tí ó yẹ kí obìnrin kó ní ìdánilẹ́kọ̀ọ́ eléyìí oní ọmọ jẹ́ ìgbẹ̀yìn ní abala tiwọn kọ́lọ̀ ní mọ̀ṣẹ́ ní lẹ́kítọ̀ gbẹ̀yìn fẹ́ni kọ̀ọ̀kan wa ntí a fẹ́ gbéyẹ̀wò lénìí òun náà ni sifatu almar'ati almuslima àbí ká sọ pé sifatu almar'ati as-salihah àwọn ìròyìn táàrí lára obìnrin táàfi sọ pé obìnrin yìí obìnrin dáadáa ni ìròyìn obìnrin rẹ̀ gbogbo yìí náà ni máa ń pèrè lẹ́ni rẹ̀ gbogbo yìí náà ni sì máa ń sọ pé a ìyàwó mi èèyàn dáadáa ni gbogbo obìnrin náà ni máa ń sọ pé òun dá ọlọ́dẹ̀dẹ̀ ọkọ òun àwọn ìròyìn tá a fẹ́ kà yìí àwọn àlùfáà ní a ní rí lọ́dọ̀ ẹnìkan àbí kó jẹ́ lọ́dọ̀ obìnrin dáadáa tí ó bá ti wá sí lọ́dọ̀ obìnrin onítọ̀hún wa gbìyànjú bóun náà ṣe ní irú àwọn ìròyìn báyìí nítorí pé anabuwa muhammadu sallallahu alaihi wasallam anabi ni innaman nisa'u shaqa'iqur rijal àwọn obìnrin wọn ò ṣe yọ sí ọ̀tọ̀ wọn ò ṣe yọ kú nínú àwùjọ wọn ò ṣe yọ kú nínú ilé ẹ má jẹ àwọn obìnrin ọdá sọ̀rọ̀ àwọn àlùfáà ni kò sí ti ń jẹ́ bẹ́ẹ̀ obìnrin àti ọkùnrin náà ni wọ́n jọ tún ayé ṣe ni wọ́n jọ tún lé ṣe tápá kan bá ti wá da tápá kan ọ̀dà àwọn àlùfáà wa wọ́n ní yóò máa àfẹ́kìtì apá kejì béèyàn bá dáa tíyàwó èèyàn bá dáa èèyàn lè láṣeyọrí nulẹ̀ àwọn àlùfáà wọn wá ní àwọn qualities sifat mumayazat tá a fẹ́ kà yìí àwọn ìròyìn yìí òun ni ká lè gbìyànjú kájọ́ wà lára àwọn obìnrin wa téèyàn bá fẹ́ fẹ́yàwó kéèyàn máa bẹ lọ́wọ́ ọba kọ́lọ́wọ́n bá kó fún yẹn níyàwó rẹ̀ ní tí wọ́n máa wá lára ẹ̀ tí wọ́n máa béèrè nípa ẹ̀ òun náà làwọn ròyìn yìí. alákọ̀ọ́kọ́ kákọ́lọ́ lè mọ̀ yìí pé ọlọ́run ọba dá ọkùnrin àtobìnrin káwá sí lọ́nìí obìnrin tá a wá wí òun náà nípa tiẹ̀ tí ó kó nínú ilé àti láwùjọ wọ́n ní kọ́dà obìnrin bó bá ti da àwọn ọmọ ọ̀dà tí ó bá ti da àánú ọlọ́run lókun ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ó ní al-ummu madrasatun idha a'dadtaha a'dadta sha'ban tayyibal a'raq ó ní sẹ́rí ummu tó nínú lẹ́yìn arábìnrin yẹn madrasa ni it's a school ilé ẹ̀kọ́ kan lòun náà ìdá àdẹ́dìta ha tẹ́ bá pèpìà ilé ẹ̀kọ́ náà dáadáa àdẹ́dìta ṣàbàn tọ́yìbàlẹ̀ àrọ́ọ̀kì nation odidi àgbáńláyé àwọn ọmọ èèyàn iná lẹ́tí láṣeyọrí lérí wọn yẹn tọ́jẹ́ pé wọ́n dùn ó wọ́n fẹsẹ̀ múlẹ̀ dáadáa ọ̀kan náà àwọn ẹni rẹ̀ ó ní wàyídà nìsáù ó ní wàyídà nìsáù nàṣà ànàfi umiyatin ó ní tí àwọn obìnrin tó bá jẹ́ pé wọ́n dìde wọ́n tọ́ wọn nílé tí ó gbádùn ọpọlọ rẹ̀ ó kò lọ́mọlúwàbí kò nítìjú rọ́dí ar-rijalu jahalatan wa khumula ọmọ tí ó bá máa bí èyí tó pọ̀ nú àwọn ọmọ ẹni òun náà làwọn ọmọ tí ó jọ torí bí ìyá bá ṣe ń ṣe nulẹ̀ ọmọ yẹn ọmọ wòyá ẹ tí ìyá rẹ bá jẹ́ ẹni tí máa ń ṣépè ọmọ yẹn náà máa ṣépè tí ìyá yẹn bá jẹ́ ẹni tí máa ń kírun ọmọ yẹn máa kírun bí ìyá bá lo jalibab ọmọ náà máa lo jalibab yóò máa kọ́ ṣe é ntíya rẹ̀ bá ń ṣe nínú ilé wa hadhihi simatul mar'ati salihah sifatul mar'ati salihah obìnrin dáadáa àwọn àlùfáà ní àwọn òròyìn tá a fẹ́ kà yìí kí obìnrin dáadáa kọ́lọ̀ lè apply ẹ̀ sínú ayé ẹ̀ kó lè bá jẹ́ obìnrin rẹ̀ fọ́kọ rẹ̀ nítorí obìnrin tí ó bá fìtínà ní fọ́kọ fìtínà ní fáwùjọ fìtínà ní fún fámílì ọkọ fìtínà ni fóun gangan fún rẹ̀ ládùúgbò tó wà alákọ̀ọ́kọ́ nínú ròyìn obìnrin dáadáa atu alimomina obìnrin tó ní iman nítorí pé wọ́n ní gbogbo ìgbésí ayé wa pátá lérí iman ni ilé ayé ò lè rọrùn àfi pẹ̀lú iman ọ̀run tá à ń lọ náà kò lè rọgbọ àfi ká ní iman wọ́n ní obìnrin ta wí báyìí ìdá sọ́ọ̀lù ha ìmánu ha tí ìmánu rẹ̀ bá ti lágbára sọ́ọ̀lù ha ti àhálù ha ìṣesí rẹ̀ wàhálùkù ha àti wá rẹ̀ yọ̀dà bọ́tí o bá ti sí iman lọ́dọ̀ obìnrin bẹ́ẹ̀ lówó lọ́wọ́ ẹ̀ nígbádùn ẹ̀ bẹ́ẹ̀ lówó lọ́wọ́ ẹ̀ nígbádùn ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lálàáfíà ẹ̀ nígbádùn ẹ̀ bẹ́ẹ̀ bá wà lérí àárẹ̀ ẹ̀ nígbádùn ẹ̀ bẹ́ẹ̀ bá wà ń ta ẹ̀ nígbádùn ẹ̀ bẹ́ẹ̀ wà nù lé ẹ̀ nígbádùn ẹ̀ nítorí kò nígbàgbọ́ ní ọlọ́run Allah lànà bíbí sọ fún wa pé sallallahu alayhi wa sallam àwọn yẹn máa ń torí ntọ́pọ̀ fẹ́ ìyàwó ẹwà owó àtẹ̀bí àtẹ̀sìn ànábì wa ni fásitì bíi dáàtì dín tẹ́yìn bá fẹ́ fẹ́yàwó ẹ̀sìn ni kí ẹ gbé sókè nítorí ẹ̀sìn olóborí gbogbo téèyàn máa ń wá lára obìnrin anabi ní fásitì fàdébí dáàtì dín ewé ìtọ́ba lẹ́sìn àkọ́kọ́ ẹ̀sìn kí ni jama shahadatu allah ilaha illallah kéèyàn nígbàgbọ́ nínú ọlọ́run ọlọ́run bá má pèjúwe obìnrin kan wá nínú alukur'an ìyàwó firaun ọlọ́run bá ní a'udhu billahi minash shaitani rajim wa daraba allahu mathalan lil ladhina amanu ọlọ́run bá ní mo fẹ́ fún yín ní àpèjúwe kan nínú àwọn obìnrin tó wà láyé tí wọ́n ní iman ọlọ́run jẹ́rìí pé ó ní iman imrata fir'aun òun náà níyàwó fir'aun sara asitafula asiya ìyàwó fir'aun asiya idh qalat rabbi ibni li indaka baytan fil nígbà tí fir'aun fẹ́ kàn máa àgbélébú ó ní kán kan mọ́ àpáta kán wá lọ lè yí àpáta ńlá kan kán lọ lè yí wá látòkè kó wá bọ́ọ̀lù lérí kó wá fọ́ lérí Fáráò ní ṣé ìmánì rẹ̀ yìí ó chẹ́ǹjì àbí ò chẹ́ǹjì ẹ̀ ana rabbukumul a'la èmi ni ọlọ́wọ́n bá yín àsíyà ní ìwọ farawo na wá fìyàjẹ fìyàjẹ fìyàjẹ síbẹ̀síbẹ̀ kò yí ohun padà o obìnrin tí èèbá yí ohun padà nípa ìgbàgbọ́ rẹ̀ tó dúró lórí ìmánì yẹn obìnrin dáadáa ni lọ́lọ́run fi wá fi áásíà yìí wọ́n wá fi ṣe ọ̀kan nínú àwọn àpèjúwe fún gbogbo obìnrin ayé bó ṣe fi ìyàwó fìràwọ́nà ìyàwó lútù àti nóò bó ṣe fi ṣe àpèjúwe bú fún gbogbo obìnrin tó bá fẹ́ yàyàkuyà. Ya ẹgbọ́n tó sọ fọ́lọ́wọ́n ọba wọ́n ní àpáta yẹn ò tí ì fọ́ lérí tí tó fi sọ pé ìwọ ọlọ́wọ́n ọba o ìbùnílì bẹ́yìn dàkàbẹ̀yì táwọn fi ní janna kọ́ ilé kalẹ̀ fún mi láti janna o wọn náà jìnnì min Fir'auna wa amali lamini bíi ìyá Fir'aun àti sẹ́ẹ̀bù tí wọ́n fẹ́ ṣe wọn náà jìnnì min al-qawmi adh-dhalimin kọ́ lami kò lọ́wọ́ àwọn alábòsí wọ́n ní kí àpáta yẹn tó dé eré ẹ̀ lọ́lọ́run ti gbẹ̀mí ẹ̀ àpáta yẹn kọ́ pa tóró ti bẹ ọlọ́run ó ní làmí lọ́wọ́ ìyá faraon ọlọ́run wọn ni ọ̀dà ìyá faraon kí ọ pọ̀ èmi gan ní pọ̀ wọ́n ní wọ àlìjáná báyìí amana ti bí wàdà níyàtìlá ó ní gbàgbọ́ sí ìjọ kan ọlọ́run wọ́n ní gbogbo obìnrin tọ́lọ́run bá ṣàánú tí ìmánì rẹ̀ bá ti bàjẹ́ ńlé ọkọ obìnrin rẹ̀ ni òun ní ọ̀ láti bọ̀ tán dáadáa arábìnrin ta wí yìí àyà tí máa ń gbé síwájú rẹ̀ ní dojoojúmọ́ òun náà ni iyyaka na'budu wa iyyaka nasta'in ọlọ́run là á sìn kò ní bá wọn sìn kankan báwọn lé ọkọ rẹ̀ bá ní àwọn ń bọ kínní kan nu ẹbí wọn kò ní bá wọn bọ kò ní bá wọn sọ̀gùn kò ní bá wọn tẹfá òní bá wọn sin gbẹ́rẹ́ kò ní bá wọn lo kankan ìyá kana abudu ní sínbọ̀ rẹ̀ ìwọ ọlọ́run nìkan láàmà sìn wá ìyá kana sta'in ọ̀dọ̀ rẹ̀ nìkan náà láàmà wá ìrànlọ́wọ́ wá lérí challenge ayé tó bá bá wa ló sì jẹ́ pé ẹsẹ̀ méjìlá fi rìn kan rìn ìyá kana abudu nìkan lè lómi mú kò mú wá ìyá ka nasta'in obìnrin tá a wí kò ní sin kan mi lẹ́yìn ọlọ́run kò sì sí tí ó dé bá ọkọ àní ẹ̀yàn màyá oye taba ti ṣe nafila abọlọ́n sọ̀rọ̀ taba dìde olóru asọ̀fọlọ́n ìgbàgbọ́ ẹ̀ nìyẹn oníbàwọn wọṣẹ́ oníbàwọn nígbàgbọ́ nínú ẹbọ kò ní pe nǹkan mi lẹ́yìn ọlọ́run kò ní wàrà lọ́wọ́ pẹ̀lú nǹkan mi wàlá tad'u ghayra Allah kò ní pe nǹkan mi yàtọ̀ sọ́lọ́ la tarju illa mina la, gbogbo tí máa ń fẹ́ lọ́wọ́ ẹ̀ gbogbo tí máa ń fẹ́ nínú ayé ẹ̀ ọ̀dọ̀ ti máa retí kọ́dà bá àbú rẹ bá promise rẹ pé àwọn fẹ́ sin kan fún yóò sì máa sọ fọlọ́wọ́n bá lérí ìfọ̀kànlẹ̀ lérí ìfẹ́rí kanlẹ̀ rẹ pé ìwọ ọlọ́run wọ́n mọ̀ pé oore yóò ní wá látọ̀dọ̀ àbú o látọ̀dọ̀ ọwọ́ ọlọ́run ti ń bọ̀. eléyìí ó ní àkọ́kọ́ ìròyìn obìnrin dáadáa la tahlifu illa billah ẹ̀ ní gbọ́ kó fi kankan búra àfi pẹ̀lú ọlọ́run owó aláǹtakùn ní kọ́ lẹ́sẹ̀ kọ́ padà sílé kò ní fẹ́ sòsì kọ́ kọ́mọ lọ́bìtín lọ́mọ eléyìí bọ́lọ̀ ń dúró ní kọ̀kọ̀ àti ní gbangba wọ́n ní gbogbo ẹni tọ́lọ̀ ń bá ṣàánú tíyàwó rẹ̀ bá rí báyìí ó ti kó ninety percent. mẹ́wàá tó kù òun náà ni gbogbo ìta tó fẹ́ ka ẹ̀. ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa alimaratu asọ́ọ̀lẹ́ha ẹlẹ́ẹ̀kejì nínú àwọn ìròyìn obìnrin dáadáa an takuna abidatan lillah an takuna abidatan lillah nínú ìròyìn obìnrin dáadáa òun náà ni pé yóò máa sin ọlọ́run ṣe rí ọ̀tọ̀ ní kéèyàn gbàgbọ́ ọlọ́run ọba ń bẹ ọ̀tọ̀ ní kéèyàn wá jẹ́lẹ́sìn kí wọ́n ní àhà ó mú yẹn ẹ lè bá a bí ní títí ń rojú ọlọ́jọ́ ẹ lè bá níbi títí ń wo fíìmù ẹ lè bá níbi títí ń wo eré ìtàgé ẹ lè bá níbi títí ń sọ̀rọ̀ lọ́rọ̀ ẹ lè bá níbi tí ó ti mọ lọ́jọ́ káàkiri àdúgbò ẹ bá lẹ́ni tí ń sin ọlọ́run ni alimadatul abida gbogbo ẹni ó bá wọlé torí ìyàwó rẹ̀ tí ń kírun lọ́wọ́ àbórí ìyàwó rẹ̀ tí ń gbààwẹ̀ alamisa àti mande kọ́ máa dúpẹ́ lọ́dọ̀ ọlọ́run pé nínú àwọn ìròyìn obìnrin rí ó ti wà lára ẹ̀ wọ́n ní torí pé ọlọ́run bá dá afẹ́sìn ni wa ma khalaqtul jinna wal insa illa liya'budun ọlọ́run lẹ́yà dá wọn lásán àwọn èèyàn àtàlìjànú nínú èèyàn lóbìnrin wa ọlọ́run lẹ́sìn látòrí ẹ̀ dá obìnrin tó wá máa ń tọ́lọ̀ nítorí ẹ̀ dá tí ń sì mójú tó wọn lóbìnrin dáadáa ni ẹ jọ pàdé lálìjánà ni àmọ́ obìnrin tí ò kírun obìnrin tẹ́ máa fàáfà kò nígbàwẹ̀ kò ṣe ìbáàdà kò sin Allah bẹ́ẹ̀ bá ti kú ò láyé ẹ̀ nípàdé mọ́ ìwọ máa lọ àlìjáná tiẹ̀ òun máa lọ náà nítorí pé ìwọ sin ọlọ́run òun ò sin ọlọ́run tó bá jẹ́ pé ìwọ ni ó fi falẹ̀ tó o pè é sákèsí láti máa sin ọlọ́run tó jẹ́ pé oorun ló ń bá jà sí oúnjẹ ló ń bá jà sí aṣọ rẹ ẹ̀gbálẹ̀ ó sọ fún tọ́lọ̀ ní yáyọ̀ lẹ́dínà àmọ́nù kú àǹfùsàkùn àlékún ẹ mójútó àwọn ọmọ yẹn àtìyàwó yín ìwọ ló dákẹ́ títí tí o fi wá sin lọ́run tó fi jáde láyé wọn náà jìyà kó tó wà lìjánná ẹni bá lóbìnrin lé tóbìnrin ní tí ì kírun àwọn àlùfáà ní inú àwọn ìròyìn obìnrin rẹ̀ ó ti kú lára ẹ̀ nítorí gbogbo ìnìká òtẹ́ ṣe gan kẹ́lẹ́ máa gbádùn ara yín kẹ́lẹ́ máa bímọ nítorí ẹ̀sìn ni lọ́lọ́run ṣe ṣe ìrọ̀rùn fún yín láti máa fẹ́yàwó àti lọ́kọ ẹ̀sìn gan ni tá a wá ṣe láyé gbogbo ń tá a bá wá ń gbádùn nínú ìgbésí ayé tá a níyẹn ọlọ́run fún wa kó lè ràn wá lọ́wọ́ lérí ẹ̀sìn ọlọ́run ọba wa wọ́n ní obìnrin dáadáa tó sọ́lé sọ̀làwátì khams yóò máa kírun wákàtí márààrún rẹ̀ tí nǹkan kan ò ní di lọ́wọ́ lóòótọ́ wọ́n sì dẹ̀kun fún kọ́mọ́ lọ mọ́ṣáláṣí ilé rẹ̀ ní ọlọ́lá ju mọ́ṣáláṣí lọ àmọ́ ilé tọ́wà yìí náà wọn ò sì dẹ̀kun fún débi pé kásìkò òrùn ọkọjá kọ́mọ́ kì í obìnrin mi ò ní kí magribi ọ̀dàgùn mẹ́sàn-án ṣẹ́ẹ̀sì mọ̀ pé ọjọ́ ti lọ àsìkò rẹ̀ ti kọjá obìnrin tó bá fẹ́ kírun àwọn fájìrì yóò tọ́jú ọmọ yóò wẹ àwọn ọmọ yóò tọ́jú wọn lọ sí school oye ó dìgbà tí òòrùn bá yọ kó tó kí irun àṣùbà àwọn àlùfáà lóbìnrin dáadáa kọ́ obìnrin tí ń sin lọ́n lásìkò rẹ̀ àwọn obìnrin tá a wí ọlọ́wọ́n bá ní inna salata kanat ala al-mu'minina kitaban mawquta àtàwọn ọkùnrin àtàwọn obìnrin àwa méjèèjì ọlọ́wọ́n bá sọ pé ẹ má jásùkò òrùn ó lọ́kẹ́ tó kí o tọ́ra àfàsìkò sí irun fún yín Quran 4, Ayah 103. oh three obìnrin tá a wí kò sí tó lè di lọ́wọ́ tí òfin ní kírun wákàtí márùn ó kọjá pé àbúfẹ́ dé o ẹ̀dín sáré kí o yóò máa bẹ̀rù ọlọ́wọ́n bá rẹ̀ yóò sì máa kírun lásìkò fún ọlọ́wọ́n bá rẹ̀ bóyá bù wà nítòsí àbí kò sí wọn nítòsí yóò máa kí àwọn súnà nọ̀rọ̀ wá tí bá àwọn súnà súnà raka àwọn rakaat àwọn náfìlà tá a máa ń yàn kó tó di pé a kírun ọ̀ranyàn àtẹ̀yẹ́ tá a máa ń yàn lẹ́yìn irun ọ̀ranyàn tó di agobi bíi mẹ́jọ àbọ̀sí mẹ́sàn-án gbogbo àtọ́ bá ti ráàyè yóò gbìyànjú láti máa ṣe dùhà rákà méjì rákà mẹ́rin rákà mẹ́jọ èyí tí pẹ̀ bá ká ń bẹ̀ láti fi súnmọ́ ọlọ́run ọba wa ìyàwó ẹlòmíì ò ṣe dùhà rí nínú àwọn àtàjò ipe ah, yóò ṣe lóun ń jẹ́ bẹ̀ náfìlà yìí lẹ́yìn ìgbà tóun bá ti yọ ni wọ́n máa ń bẹ̀rẹ̀ yìí sì máa ń parí tí zóòrì bá kú bíi ọgbọ̀n ṣẹ́jú káwọn obìnrin tọrọ ọlọ́run ọba èyí ṣe e, rí góòlù àtàṣọ àti bàtà àti gbogbo àwọn dúkìá àtilé àtilé tiẹ̀ àtilé ọkọ bó bá ti dákẹ́ kò wúlò mọ́ kò wúlò mọ́ o èyí tí ó wúlò níbi à ń lọ òun náà là ń sọ yìí lẹ́yìn náà àlùwítìrì yọ́ọ́ máa kí wítìrì rẹ̀ kó tó sùn àbí kó kí tó jí lóru rákàtà àlùfájìrì yọ́ọ́ máa yàn án kìyàmù léèlì yọ́ọ́ máa kí àwọn ẹni rí wọn ni wàlọ́ọ̀hì ẹ̀ lè jí lóru kẹ́ má bá wọn tí wọ́n ń kírun lóru àwọn obìnrin dáadáa tí wọ́n ti kọjá lọ kódà anabi sàlá sàlám anabi àmà màmá jí wọn ni anabi ni aikidu sọwọ́ ibal hujar ẹ dákun ẹ bá ń jí gbogbo àwọn ìyàwó yìí alifajà rí fẹ́ yọ rúbà káàsìyàtìn ẹ fi dúníyà àríyàtún fil àkhírà ọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì ni ó ní dúkìá láyé ń bí táwọn àgbẹ̀ èèyàn rẹ ni ọlọ́nkẹ́ kọ̀ ní ṣe lóru yọ wà lọ́dọ̀ ọlọ́wọ́n ọba lólòsì kò ní sí nǹkan kan lọ́hùn tí ọ̀dẹ́ bá ní ọ̀hún ilé ti bí wọ́n ti lé kó ń bẹ̀ ilé ayé ń bí ilé tọ̀hún ti ń lọ kò sí nǹkan kan lọ́hùn yọkàn débẹ̀ ní òfìfo ni onírin tó fi borẹ̀ láṣìírí lọ́rùn níṣìí wọ̀ sọ́láyé ìtumọ̀ ẹ̀ ni pé wọ́n kó property jọ yọ lọ́jà yọ tajà àmọ́ tó bá dé ọ̀run kò sí nǹkan kan fún lọ́rùn kọ́lọ́mọṣẹ́ sọ ní bẹ̀ yọ ọmọ gbàgbé Ramadan yóò máa gbààwẹ̀ khamis àti monday àti thirteen fourteen fifteen àbíjọ́ mẹ́ta tó bá rọ̀ lọ́rùn nínú oṣù ojú ọ̀run obìnrin dáadáa lélẹ́yìn ìyá wa Juwairiya ní àwọn ìyàwó ànábì wọn tó bá ti kásùbà tán yóò jókòó lẹ̀ yóò máa ṣe àsìkàr àsìkàr wọn bá ti jọ́ ka ànábì kọjá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ ànábì ní ọlọ́run ó gbà jama ìyàwó tiẹ̀ ń kásùbà tán báyìí báyìí yóò lè yí sọ borí padà ìwọlọ́mọ obìnrin máa ń jòkó sàdúrà lẹ́yìn àṣùbà ni ó ṣe àṣìkárò sọba àwọlùmọ́sá ó tọrọ àdúrà fún rẹ fọkọ rẹ fún gbèsè ayé ẹ àtàwọn ọmọ ẹ anabi wa padà dé lẹ́yìn bíi wákàtí kan àbọ̀ anabi ni ah jòwèríyà ó sì wà nínú kó tún ṣe àṣìkárò ọ̀ràn ti ọlọ́run anabi ni mo ti wí nǹkan kan lẹ́nu gbàtẹ́mi wọlé ọlọ́run ọgbà yìí tí wọ́n náà ń ṣe o àmọ́ èmi wí nǹkan nígbà tẹ́mi dé yìí tí mo rí ọ̀hún mo ti wí nǹkan kan lẹ́ẹ̀mẹ́ta báyìí kẹ́lẹ́mà ni mo sì ti wílẹ̀ mẹ́ta gbogbo tó ń ṣe látàárọ̀ kò tí ì bá obìnrin dáadáa lọ́bàá dáadáa kun ẹ fún mi anabini subhanallah adada khalikihi wàlẹ̀ dáwọn nafsihi wasinata arshihi wàmí dáadáa kalimati anabini yìí tí mo wíwù ó ti yẹ ó ju gbogbo tó ń ṣe bọ̀ látàárọ̀ ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa kọ́lọ́mọ́sá ìṣàánú wa subhanallah bihamdi subhanallah bihamdi subhanallah bihamdi obìnrin yóò máa fi sin lọ́wọ́ ba tọ́ba lẹ́sìn bíi la ilaha illallah la ilaha illallah la ilaha illallah la ilaha illallah astaghfirullah wa atubu ilayhi astaghfirullah wa atubu ilayhi astaghfirullah allahumma salli ala muhammad wa sallim allahumma salli ala muhammad wa sallim ètò wọn pẹ̀lú obìnrin dáadáa ni ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa wọ́n ní ìyàwó aisha radiyallahu anha ọ̀kan nínú àwọn àbúrò rẹ̀ ó wá lẹ́yìn gbàtà nábì ó ní òun á bá ìyá tí ń ṣe dùhà lọ́wọ́ bí aago mẹ́sàn-án òun á padà lọ sí ibi tóun lọ òun lọ lé bí àbùkátà òun ó lóun wá lọ sí àdúgbò yẹn òun darí wá àdúgbò yẹn lápèjúwe bí ìrìn téèyàn lè rìn bí wákàtí kan ó lóun lọ òun bí àbùkátà òun òun tún wá rìn padà wá ìgbà tóun ó dé òun sì bá ìyá wa Aisha lè rí rákà alákọ̀ọ́kọ́ àwọn obìnrin sálàfù sọ́ọ̀lẹ̀ sàlàfíyàt àwọn obìnrin ẹni àná àwọn ìfàyè wọn àwọn ìfihàn ayé o ọ̀run ni wọ́n máa ń ṣe kínní ni wọ́n máa ń fihàn wọ́n ń bẹ lọ́run báyìí sìn àwọn ti wà nínú kẹ́ ọlọ́run bí umu mi bá kú lé ní kò sí nǹkan kan fún lọ́run lẹ́yìn bàtà rẹ̀ àtàsọ rẹ̀ tí tó wà nínú yàrá rẹ̀ ọlọ́mọṣẹ́ sọ níbẹ̀ jama àlẹ́ ìbáàdà kóbìnrin ọlọ́lẹ́ òun gangan ni òun gangan ni àṣírí rẹ̀ nílé ọkọ tí obìnrin bá ti ń lè ṣe ìbáàdà ọkọ rẹ̀ ọmọ fẹ́ràn yìí yóò rọ ọmọ tọ́ àdúrà rẹ̀ ọmọ gbà jíjẹ mú òní lé fún ọlọ́run ọmọ sọ ìbáàdà gangan ni síkírìtì obìnrin nínú ilé tọ́jú pé ìwọ gan tó wá fẹ́ kílé yín ó tò ọmọ sọ fún àwọn ìyàwó rẹ̀ ká máa ṣe ìbáàdà púpọ̀ ilé tí wọ́n bá ti ń ṣe ìbáàdà àwọn màláíkà máa wà ń ilé tí wọ́n bá ti ń ṣẹlọ́hún ó yẹ àwọn àlìjẹ̀nu ìyàwó Afsa radiyallahu anha wọ́n ní ó ṣe àwọn àṣejù kan anabi wa talaqa rẹ̀ anabi ni mo kọ̀ ẹ́ lẹ̀ ìyàwó Afsa nígbà tí mo rí ìtàn yẹn ni wọ́n ń wò pé ẹ̀dá kun bí Rasulu ṣe dáa tó báwọn ìyàwó anabi ṣe dáa tó kí ni àṣejù olóbìnrin wa lè ṣe tí wọ́n fi wá yọ̀ǹda ẹ̀ ẹ jẹ́ pé obìnrin àfikún yóò ṣe sùúrù pẹ̀lú wọn àwọn tó dáa jù wọ́n lọ ni wọ́n ní wọ́n fẹ́ tọ̀ lákàyè tí ò sí irú wọn mọ́ nínú iman nínú ìbádà adékòbìnrin obìnrin ní bọ́lọ̀ ń ṣe dá ó ní bọ́lọ̀ ń ṣe dá wọ ẹ̀ jọra yín bọ́ọ̀ bá ń fi làákàyè tiẹ̀ wé tóbìnrin ọmọ ọkọ̀ ìyàwó lẹ́ni ọmọ ọkọ̀ kan fẹ́ kan ọ̀pọ̀lọpọ̀ gbà ọmọ màá fún ni pé tó bọ́lọ̀ ń ṣe dá wọn ọmọ àṣẹ sùúrù yóò wá bọ́ tọ́mọ rẹ ọmọjọ́ gbẹ̀yìn rẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa yàwó hafsọ yìí ni wọ́n ṣe ẹ̀dà lọ́wọ́ ẹ̀yìn pé yóò ṣe mẹ́rìsẹ̀sán mẹ́ta ọlọ́run wa sọ fún anabi pé kí jìbìrì lọ sọ fún anabi pé rọ̀jì ẹ̀ha fa ìnáha sọ̀wáàmà tó ń kọ̀ wáàmà sọ fún anabi pé hafsọ rọ̀jì ẹ̀ha máa dìfọ́sẹ̀ mọ́ dáa padà sí ilé torí kò ti parí ẹ̀dà rẹ̀ fàyín nàá nítorí pé hafsọ sọwámatùn gbogbo gbà pátá ní máa ń gbà wẹ̀ alamisa àti mande rẹ̀ já àwọn ọlọ́run sì dá a mà lókè bẹ́ẹ̀ pé hafsọ ń gbà wẹ̀ sọwámatùn kọwámà tí gbogbo yín bá sì sùn lóru kẹ tó jí hafsọ ti jí lóru o ti pè àwọn ọlọ́run kí ni ọlọ́run bá fi rescue rẹ̀ kúrò nù divorce ìbàdàn gbogbo obìnrin tó bá fẹ́ kí òun ó dálé mo sún kó mójútó kí ni jàmbá ìbáàdà torí bọ́ ọlọ́run ọba máa bẹ pẹ̀lú ẹ̀ kọ́dà bí ọkọ rẹ bá ya aláṣejù tó ya òkúròrò ọlọ́run sì ṣèfù ẹ̀ lọ́wọ́ arákùnrin yẹn tí òfin ni mo da ọmọ lẹ̀ ìbáàdà àwọn àlùfáà wa ní ó ṣe pàtàkì nínú ìgbésí ayé obìnrin mùsùlùmí ẹ̀yọ́ màá yá mi nínú ẹ̀sìn wa ẹlẹ́ẹ̀kẹrin òun náà ni pé obìnrin àbí ẹlẹ́ẹ̀kẹta ni ẹlẹ́ẹ̀kẹta òun náà ni pé antakuna almaratu muti'atan li zawjiha kí obìnrin kó máa tẹ̀lé àṣẹ ọ̀gá rẹ̀ ta lọ̀gá rẹ̀ jama ọkọ rẹ̀ ta ni mástà rẹ̀ ọkọ rẹ̀ ta ni md rẹ̀ ta lọ́ba rẹ̀ ọlọ́run ló fọkọ rẹ̀ jọba lé ọ lérí bọ́ ọba ti wá ní tọ́lọ́run sọ ni wọ́n fẹ́ yí padà ọlọ́run náà wàá yí ìbáṣe rẹ̀ pẹ̀lú rẹ̀ ọlọ́run ó yí padà ọmọ wa bẹ láyé bí aláìsí láyé ọmọ wa bẹ láyé ọmọ bẹ lé ọkọ kò wá dé sàlùbáríkà lé ọkọ nítorí pé o ti ta ọ̀rọ̀ ọlọ́run ní òkìtì eléyìí nílé ní àwọn obìnrin tó ní má ní pọ̀ o àwọn obìnrin tí wọ́n ti ń ṣe ìbádà pọ̀ àbábalà yìí bí adé yìí <laughs> ìwé tọ́ka ò jẹ́ o owó tí ń bẹ lọ́wọ́ rẹ̀ ò jẹ́ o ọyá ààyè púpọ̀ kò jẹ́ kó tẹ̀lé àṣẹ ọkọ o bó sì ṣe wà yẹn ẹbí rẹ̀ àwọn èèyàn ńlá lẹ́bí ẹ̀ kò jẹ́ kó gbà pé ọkọ òun lọ̀gá òun ṣe wá rí ẹlòmíì ò ní gbogbo mẹ́tẹ̀ẹ̀ta kàkálẹ̀ yìí agídí nìkan ló ní kò sówó kò sẹ́bí kan náà rárá yín bẹ́ẹ̀ náà ni agidi pé alẹ́ mi ò ní tẹ̀lé ọ ọlọ́ndẹ ni àrùjálù àwọn ọkọ yín kọ wáàmùn àwọn ni ọ̀gá yín kọ wáàmùn alànìsá àwọn la fi obìnrin bá a la ṣe tó nìyẹn bima faddala Allahu ba'dahum ala ba'd èmi ọlọ́run ọba ni mo tó bẹ́ẹ̀ èmi ni mo gbé apá kan yín lérí apá kan mo gbé èèyàn ọkùnrin lérí àwọn obìnrin obìnrin wà lábẹ́ ọkọ ní jama kọ́dà bí ọba ní kankan ọ̀pọ̀lọpọ̀ obìnrin lè ní ọmọ tẹ̀lé àṣẹ ọkọ tó bá ń bẹ lọ́wọ́ ẹ̀ ẹ̀sà ẹ̀sà ẹ̀sà kílẹ̀fẹ́ kílẹ̀fẹ́ ká ṣe nbọ̀lẹ̀ tí ń bọ̀ gbọ́ lẹ́ẹ̀dẹ́ mo ti gbé kọ́ọ̀lù látàárọ̀ wọ́n ti gbowó oṣù ni gbàtẹ́ tó mọ̀ bọ́lọ̀ ṣe dáa ó dìgbà tí ọba sì kankan yóò wá fajúro ní ó mú ẹ ní lójútu ẹ má ọ̀pọ̀lọpọ̀ ọjà tá à ń parí jama èyí tó pọ̀ jù èyí tí kò sí lọ́wọ́ ọkọ ń dálẹ̀ lọ́pọ̀ àìsí lọ́wọ́ ọkọ ò ní túmọ̀ pé kọ́ ọmọ tẹ̀ láṣẹ ọkọ ẹ kìí sòun lọ ń tẹ̀lé ọba tọ́pọ̀ lọ tẹ̀lé ni pé tá a fi fi wọ́n wabima anfaqu min amwalihim nítorí pé àwọn ni wọ́n máa ń ṣe wàhálà láti rówó ẹ̀yin lẹ́ẹ̀ máa ná. tí ẹlòmíì ó gun ọ̀kadà nínú òjò torí kí ìyàwó kó lè jẹ àbí yóò tún rí sí kọ́tà yóò tún dìde padà nínú ọrùn gbogbo àwọ̀ rẹ̀ ó sì ọwọ́ amọ́tò fa ẹsẹ̀ ọmọ ró ó ti tìfa ẹnu fẹ́ bó ó jòkó lérí àga fá níbi iṣẹ́ ẹ̀yin fẹ́ tẹ̀ ọwọ́ akówó ń délé arábìnrin wa ní owó ìyàwó lẹ kó fún mi nígbà míì yóò gbowó lẹ yóò sì tó fọ létí obìnrin tí bá ń ṣe bá nì kìí ṣe lérí owó lọ́wọ́ rọrùn wọn iṣẹ́ ṣòro ṣe àmọ́ owó dùn ná ọlọ́ọ̀ni ara tẹ́fì máa fún wọn respect ni pé àwọn ni wọ́n máa jáde ni wọ́n máa wa tirẹ́là ni wọ́n máa wa pléènì ni wọ́n máa wa tírọ́ọ̀kì wọ́n máa sí kápẹ́ntà yóò gun ilé three story tó bá jábọ́ lẹ́ńkọ́ oṣù bẹ̀rù ọlọ́run mú yìí oṣù bẹ̀rù ọlọ́run arábìnrin yìí ọwọ́ lọ́wọ́ bọ̀ náà ó rísìkì láfẹ̀ lẹ́sípírẹ́sì ọwọ́ adé ọwọ́ akówó kalẹ̀ oníkọ́ ọmọ ọ̀nà ọ̀wọ́ ọ̀nà ọ̀njẹ́ ọ̀nlábẹ̀ ọ̀nsebẹ̀ ọ̀npọ̀rì kitchen ọwọ́ ṣe nǹkan kan kínkín báyìí ọwọ́ ń pé kò sí dáadáa lára tiẹ̀ rí Quran four ayah thirty four wáàsí pọ̀ memory card ìhùnmù mi lecture bíi one thousand lọ́wọ́ mi àmọ́ kò wúlò fún kí láǹfààní wáàsí tó ń gbọ́ kí láǹfààní ìjáàbò tó ń lò kí láǹfààní nìkọ́bù tó ń lò kí láǹfààní náfìlà tó ń ṣe tí wọ́n wá béèrè rẹ lọ́wọ́ ọkọ rẹ tọkọ rẹ wá sọ pé ẹ kì í máa gbọ́rọ̀ nítorí wàá wù ní ma ń ṣe kíni ní ma ń anabini isa sọlá tẹlifara atu hamsa ha tóbìnrin bá ti kírun mara márùn tán ọ̀sán ọmọ ti ṣáàrà ha tó sì gba àwẹ̀ Ramadan wà á fi tẹ́tí fáríjà ha tó sì ṣọ́ abẹ́rẹ́ tẹ́nìkan ọba aláṣepọ̀ lẹ́yìn ọkọ ẹ̀ wà á tọ́ àti sáwùjà ha tí wọ́n ń tẹ̀lé àṣẹ ọkọ rẹ̀ wọ́n sọ fún jọ́ àlìkíyàmọ̀ pé kó mú ìtọ́ bá wò ní àlìjánà mẹ́jẹ̀jọ ẹ wo ntọ́ làwọn bá gbé sí ẹgbẹ́ ara wọn irun àwẹ̀ àti kámọ́sẹ̀sìnà àti ìtẹ̀lé ọkọ irun àti ìtẹ̀lé ọkọ wà nínú kàtígórì kan náà ọwọ́ ń pè òun kẹrùn irun wo ló ń kí irun wo ló ń kí gan ó kírun anabi lóbìnrin tọkọ rẹ bá ń bínú sí tí ó tẹ̀lé àṣẹ ọkọ rẹ bọ́ bá kírun kò ní kọjá etí ẹ̀ hadisi ni kò ní kọjá etí ẹ̀ ìtẹ̀lé àṣẹ ọkọ yìí ọlọ́run bá ní fa sọ́ọ́lẹ́hà àwọn ẹni rẹ nínú àwọn obìnrin kọ́ níta àwọn ni obìnrin tí ń tẹ̀lé àṣẹ ọkọ wọn àfi tí wọ́n bá pa á láṣẹ lérí àti ṣe ọlọ́run nìkan ló kù àmọ́ kò pa ọ́ láṣẹ kọ́ ṣe lọ́hùn ọ́ tẹ̀ láṣẹ rẹ̀ ìyàwó àfàwà Sa'id ibn Musayyab nígbà tó rí ìyàwó àwọn tàbíọ́n ṣe mọ̀ pé ọkọ tiẹ̀ sàhábà ni àwọn sàhábà ti wá lọ ìyàwó yìí wá pe àwọn ìyàwó àwọn tàbíùn tí wọ́n dé lẹ́yìn wọn àwọn ọ̀rá wọn sàábà ó lẹ́yìn obìnrin yìí bóòlù ẹ ti rádaràdà pẹ̀lú àwọn ọkọ yín báyìí bóòlù ẹ ti wá ń ṣe bálabàlà báyìí ẹ fún wọn lọ́wọ́ wọn ma kunna nukallimu azwajana illa kama tukallimuna umara'akum aslahakalla afakalla ó ní sẹ́ rí àwa ìyàwó àwọn sàhábà tí wọ́n rí ànábì àwa ń tiwa àwọn èsì bẹ́ẹ̀ ń ṣe ń ṣe yìí bóòlù ẹ wá ń ṣe pẹ̀lú àwọn ọkọ yìí ọkọ rẹ ń bọ̀ sọ̀rọ̀ ìwọ náà ń fèsì ọkọ rẹ ń sọ̀rọ̀ ìwọ náà ń fèsì ó ní àwa àyè bá àwọn ọkọ wa sọ̀rọ̀ bẹ́ẹ̀ sì ń bá wọn sọ̀rọ̀ ṣé ẹ rí bẹ́ẹ̀ yín ṣe máa ń bá àwọn pírẹsidẹ́ǹtì ìlú yín sọ̀rọ̀ àwọn ọba ìlú tọ́jú pé sábà ti déwájú rẹ̀ ẹ máa gbọ̀n rìrì lẹ́ẹ̀ máa ṣe kínni lẹ́ẹ̀ lẹ́ẹ̀ máa sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ lẹ́ẹ̀ máa kí i lẹ́ẹ̀ma fún lálá asilakala afakala anakumula ẹpẹlẹ ẹpẹlẹ sà bóni ẹbá sáwọn bí wọn ṣe ṣe pẹ̀lú àwọn ọba gọvnà àwọn chairman local government ó ní bẹ́ẹ̀ ṣe ń ṣe tẹ́fà àwọn chairman gbogbo àwọn èèyàn ńláńlá tánjọba fún yín yánjẹ́ lérí yín bẹ́ẹ̀ ṣe ń ṣe lọ́dọ̀ wọn báwa ṣe máa ń ṣe lọ́dọ̀ àwọn ọkọ wa nìyẹn kóhun tó jáde láyé a sọ̀rọ̀ tí wọ́n bá ń sọ̀rọ̀ tí wọ́n bá ti ní ó ti tó wa ni tẹ́mání jáde á ẹ wọlé á wọlé ni obìnrin mélòó ní ń sèyìn lé ni yóò sì wá kójà lùbáàbù wọra yóò máa pé ẹ̀sìn ti parí síbẹ̀ ẹ̀sìn tán síbẹ̀ o ẹ̀sìn lèyí tó ń sin náà àmọ́ kò tí ì tán síbẹ̀ sórí ńgbà tó lo jàlùbáàbù àti nìkọ́ọ̀bù ọmọ tó ń sọ fáwọn aráyé bẹ́ẹ̀ bá rà àwọn ìyàwó abdullahi ibn abbas àwọn ìyàwó abdullahi ibn àwọn ìyàwó sa'id ibn musayyab tá a sọ yìí bẹ́ẹ̀ bá rí wọn bí wọ́n ṣe múra bí wọ́n ṣe múra rèé o bẹ́ẹ̀ bá wa mọ̀ wọn bí wọ́n ṣe rí ní personality wọn ẹ súnmọ́ wa bí wọ́n ṣe rí náà la rí níta tinú àmọ́ kẹjọ wọn níta kẹ wa máa yapa sí wọn ní inú ẹ gbọ́ kéésì mi ẹ a ẹyin ẹni dọ̀tí ẹ̀sìn lélẹ̀ wọ́n tó ń wá hálùkọ́ wọ́n tó ń lo jẹ̀lúbáàbù tọkọ̀ rẹ̀ wá bá wa tó pé ìmáàmù fún yín lápò ráìsì mẹ́wàá a ọ̀rọ̀ yín lápá ilé tó ẹ máa fáwọn èèyàn mo fi dúpẹ́ ọwọ́ ń kéwú ó ń kéwú ọ̀gbọ́n wá sí ó dòkó lálẹ́kọ̀ ọmọ pé gbogbo èrè kéwú òun náà ni ìwà bọ́ọ̀ bá ti wá mọ̀ tó máa kéwú ò lè níwà ìyàwó ẹlòmíì ti wá lẹ́kọ̀ọ́ ni wọ́n ń sìn ọlọ́run ọmọdún á sì ń wòran yóò sì délé á lọ bẹ́ẹ̀ dùn obìnrin ti ń tẹ̀lé àṣẹ ọkọ òun lóbìnrin rẹ o anabi ni walladhi nafsi biyadihi mo fẹni tẹ́mi mi ń bẹ lọ́wọ́ rẹ̀ búra la tu'addi al-mar'atu haqqa rabbiha hatta tu'addiya haqqa zawjiha obìnrin ò lè rí ìyọ́nú ọlọ́run kò lè mú àṣẹ ọlọ́run ṣẹ ọlọ́run ò lè gbàjọ́ sí ẹ̀ ọlọ́run ọba ò lè gbà á lẹ́rú ó dìgbà tó bá da lọ́dọ̀ ọkọ ẹ̀ dídá lọ́dọ̀ ọkọ obìnrin láàfin ṣe yásítìkì sọ́lọ́run ọba fẹ́ràn arábìnrin yẹn abọ́lọ́run fẹ́ràn tí wọ́n ti lọ́kọ̀ rẹ̀ ń ròyìn ẹ̀ láì dáa ọlọ́run bá gan lọ́wọ́lọ́wọ́ ń bínú sí ọ̀nù ìtumọ̀ ẹni ẹ̀ anabi sallallahu alayhi wa sallam anabi ni walladhi nafsi biyadihi mo fi ẹni tẹ́ mi mi bẹ́ lọ́wọ́ rẹ̀ búra law anna min qadamihi law anna min qadamihi ila mafaraki ra'sihi kuraha anabi ni ti ọkùnrin tí ó bá ní kuraha kuraha ní ojú egbò ní wọ́n ń sìn dín tàǹbàjì sùbìlì kọ́hì wà sọ̀díìd ní wọ́n ń yọ ọyún ń yọ ẹ̀jẹ̀ ẹ̀jẹ̀ tó ti dọ̀tí fún ma àkàbálà ti tàlàhásùhù obìnrin wa wò pé ah ah mo ti nu gbogbo ara ọkọ yìí látàárọ̀ títí ń ṣe àárẹ̀ yìí ìrìn tí ń fi nu ara ẹ̀ mọ́ kò sí aṣọ mọ́ kò sí tíṣù mọ́ ní wọ́n wò pé ah, arákùnrin yìí ń kéènìra pẹ̀lú tí ń bẹ lára rẹ̀ yìí àníbi lọ́wọ́ ayọ̀ àwọn rẹ̀ ó wá fi bẹ̀rẹ̀ sí la láti kọ́dámù rẹ̀ láti ẹsẹ̀ rẹ̀ ó wá la abẹ́ títí tó fi dé eré ọkọ gbogbo àwọn ọyún gbogbo ẹ̀ pátápátá ni ọ̀làtàn pátá látara ìfẹ́ tó ní sọ́kọ rẹ̀ ànábì ní ó kú iṣẹ́ má àdáti hakàwó kèétí ṣe kankan nínú tó yẹ kó ti fọ́kọ ẹ̀ sẹ́mi pé ànábì òbí ká máa jẹjẹ kú jẹ òwe lànàbì ṣe kínni lànàbì pa sẹ́wọ̀n pé yóò kó yan yẹra gan anabi ni kó serú ẹ̀ kò tí ì ṣe kankan nínú ìwà tó yẹ kó ṣe fọ́kọ ẹ̀ ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa ọlọ́run kọ́ mọ́sábà ni tún wọ́n ṣe kó tún àwa náà ṣe ẹlẹ́ẹ̀kẹrin alimaratu alimutasọ́dẹ́kọ̀ obìnrin tí ń tọrẹ ẹ̀yọ́ máa yá mi bí ìyàwó yín bá ti láhùn ẹ lè yí padà kọ́mọ́sà àwọn ọmọ o torí yọ padà ràn ọ́ nítorí ọ fẹ́ràn rẹ̀ ní tẹ́ni tẹ́yìn fẹ́ràn bá ń ṣe lè iná padà máa ṣe kíni yọ padà máa ṣe wọ́n mú lẹ́tà wá láti mọ́ṣáláṣí wọ́n láwọn nídìí bùkátà ìyàwó sọ fún pé à ṣe ẹ̀yin nìkan ni wọ́n máa rí kọ́ lẹ́tà sí ṣé kò sẹ́lòmíì ń lu mọ́ni kí sọ fún ọ sóbìnrin rẹ́nu. So ọlọ́run dẹ̀ ti ní mama anfaqtum min shay tẹ́ ẹ bá ti ná kan fahuwa yukhlifu òun ó pààrọ̀ fún yín máa ń jẹ́ àbẹ̀ hasanatin tẹ́ ẹ bá ṣe ẹyọ fóun falahu ashru amthaliha òun fún yín mẹ́wàá padà òun fún yín mẹ́wàá padà spend one thousand and I will give you ten thousand obìnrin yẹn ṣe eríire ní wá fún un léwu àbí kan yókù bàbá rẹ ń béèrè owó lọ́wọ́ rẹ yín sọ fún ọ pé mọ́ fún ìyá rẹ ń béèrè ó ní wọ́n ti dàgbà ẹ má fowó bá wọn jẹ́ àwọn ẹbí wọn ní sòrò dé ó ní kò sí kankan o à ní kankan o àwọn náà sọ́ọ́gù ni ẹ máa sọ́ọ́gù nso ẹ máa sọ́ọ́gù nso ìyàwó Abu Dahda ìyàwó Abu Dahda àwọn afáàmù wa alápèjúwe fóbìnrin dáadáa Abu Dahda wà níwájú anabi Muhammad sallam, anabi wa ni ọlọ́wọ́n bá sọ̀kalẹ̀ pé tó man dha alladhi yuqridu Allaha hasana tani ni ó yá òun lówó òun ọlọ́wọ́n ọba òun nídìí owó láti fi ṣiṣẹ́ ọlọ́run ṣe mọ̀ pé iṣẹ́ ọlọ́run ọba ò lè lọ gbogbo ìta ń sọ yìí àwọn kan ni wọ́n ń gbé arísìkì wọn kalẹ̀ pop lecture àwọn kan ni wọ́n ń yọnu dúkìá wọn bẹ́ẹ̀ ni ẹ fẹ́ ṣe gbogbo tẹ́ fẹ́ ṣe tọ́jú iṣẹ́ ọlọ́run ọba kò séyìí tí ẹ lè rí ṣe lẹ́yìn imán àfi kí yẹ rí owó tẹ́ fi ṣe. àbúdàdà ni ìrẹ́ ànábì ọlọ́run ní káyàwó ó sì ní òun fún wa ní àdìpẹ̀lẹ́ padà ó tẹ́wọ̀ rẹ̀ lọ́ba fọwọ́ lé ànábì lọ́wọ́ àwọn sábà ní kí ló wà ń bẹ ó ní ọgbà oko méjì lòun ní tó tóbi gan òun fún islam lẹ́yọ kan gbogbo ntẹ́ bá ń tà ń ẹ máa fi sponsor islam gbogbo ntẹ́ bá ń rí ń bẹ̀ ẹ máa fi ṣàánú àwọn tálíkà gbogbo àwọn tó wà ń wá yanu pé ha he adúrú ọgbà oko yìí imani ni jama ibi àwọn lọkọ yẹn nígbà wá dé ibi oko yẹn ibẹ̀ ní sáré lọ nígbà tó kú lọ́dà nàbì ọwọ adébẹ ọwọ abáyàwó rẹ ńbẹ àtọmọ rẹ wọn sọ fún yàwó pé sórí ọgbà yìí ó ti kú ní tiwa o change of ownership ó ti ṣẹlẹ̀ ó ti di ti Islam àti gbogbo mùsùlùmí wọn máa mú bẹ́ẹ̀ wọn máa fi gbèsè ọlọ́nga wọn máa mú bẹ́ẹ̀ wọn máa fi sànú àwọn okú àti tálíkà tọmọ orúkọ ẹ̀gbọ́n tíyàwó rẹ wí ẹ̀gbọ́n tíyàwó rẹ wí jama ó ní ni'ma man akhrajtahu ó ní ẹni tó yá ní nǹkan ọmọ lọ́kì o ẹni tó yá ní nǹkan kọ̀mọ̀sẹ́ni téèyàn ń yá nǹkan tó dáa tó ẹni tó yá yẹn Allah <laughs> ẹni tó fún ló oko yìí àtọgbà yín kò sẹ́ni téèyàn lè fún ní nǹkan téèyàn ó jèrè bọ́ bẹ́ẹ̀ tó ju ẹni tó fún yẹn lọ àbúdàdà ó bún ọlọ́run ó ó bún ọlọ́run ọmọ kú oríire. <laughs> subhanallah lọ́wọ́ sọ fún ọmọ rẹ̀ ó ní èyí tó rún lẹ́nu yẹn náà ní kọ́ ya arún mọ́ gbé mi sórí tó wà lọ́wọ́ rẹ̀ yẹn kìí ṣe tiẹ̀ kìí ṣe tiwa mọ́ ọ̀yà jùlẹ̀ property gbogbo mùsùlùmí ayé ni. ní manisa àwọn obìnrin lélẹ̀ òun kàn tọrẹ mọ́sálásí rí wọn gbé bísẹ̀ la kọjá wájú ẹ̀ kó mórí ọgbà kọkùnrin ni máa ń ṣe bísẹ̀ bílà obìnrin tọrẹ èyí mélòó lọ́yọ̀ sàkárì ní obìnrin lẹ́jọ́ tèmi ti wọlá ń yìí tí mo ti bẹ̀rẹ̀ dá wà obìnrin ò kó sàkáwárí ipa àwọn ohun mùtá wa ń da yẹn wọ́n ní èmi ò pé ẹ̀yọ́ o àmì mi ò gbá rí ipa ẹ̀dá kan sàkáyé o nínú owó mi mo ti yọ o ẹ bá mi fún àwọn tó lẹ́tọ̀ọ́ sí o èmi ò gbá rí látọ̀dún kẹẹ̀ẹ́dógún tá a ti bẹ̀rẹ̀ sẹ́ńbí sáwọn obìnrin ọ̀wá lówó tọwọ́ tẹ̀ kò ní yọ ni kò ní ná kò síjọ́ kọ́ ná àwọn báwo lóbìnrin tó bá ya hun wọn ni àìríyàwó ọ̀fẹ́ tọrẹ wọn pọ̀ pọ̀jù pọ̀jù èyí ti pọ̀jù wọn ní kéèyàn tọrọ kọ́lọ̀ tó ń ṣe ẹlẹ́ẹ̀karùn al-mar'atu salihah ìyàwó dáadáa hiya al-mar'atu al-harisa ala abunahiha wa òun náà ni obìnrin tí wọ́n bá ń ṣàkólé kan lérí àwọn ọmọ rẹ arábìnrin kan bọ̀ ńjọ́ kan wọ́n ní ebi ń pa wọ́n wá fún làbídùn mẹ́ta wọ́n wá fọmọ ó sì mú ọmọ méjì lọ́wọ́ wọ́n wá fọmọ kan lẹ́yọ kan ebi ń pa àwọn ọmọ yẹn náà wọ́n fọmọ kejì ní ẹlẹ́ẹ̀kejì wọ́n wá mú tiẹ̀ lọ́wọ́ kò tí ì ẹ̀ tí ò tí ì jọ jẹ́ ń wò pé ṣé yọ ràn àwọn ọmọ yìí àbí kò ní ràn wọ́n làwọn ọmọ tó náwó sí pé kó mú èyí tó wà ní ọwọ́ ẹ̀ wá lọ́ba tó ń la sí méjì ọfọ mọ̀kínní ní ìdajì ọfọ mọ̀kínní ní ìdajì wọn là níbi ní Aisha sọ̀rọ̀ arábìnrin tí ń bẹ lọ́ọ̀kan o Ọlọ́run sọ fún mi pé ó ti dọ́mọ àlìjánná látara kẹrin lérí àwọn ọmọ ẹ̀ o lè jóbìnrin rẹ̀ kí àbúrò dé kébi ọmọ pa àwọn ọmọ káwọn ọmọ wọ pátá wá pàdé bàbá wọn kò sí kẹrin ó ti sùn lọ́ntì ẹ̀ òmójú táwọn ọmọ kọ̀ mọ́ bí wọ́n lọ Ibrahim ńkọ́ èmi náà rí ọ̀rọ̀ mọ́ adìẹ gan tí bàbá rọmọ ẹ̀yọ́ wá ká adìẹ bójútó bá mú jama bó ladìẹ máa ń ṣe yóò sì da gbogbo ìyẹ́ rẹ̀ bo àwọn adìẹ kó tutọ́ máa mú ọmọ èèyàn sùn ta kò sì béèrè ẹ̀ ó sì lóun obìnrin dáadáa adébọ́yọ̀ ọ̀dọ̀ àwọn ọ̀rẹ́ rẹ̀ ló sùn ọlọ́run sọ níbẹ̀ obìnrin dáadáa yóò máa kọ́ àwọn ọmọ rẹ̀ lẹ́kọ̀ọ́ yóò máa fún wọn lóúnjẹ yóò máa fún wọn ní ẹ̀kọ́ yóò máa kọ́ wọn ní mímọ̀ yóò máa darí wọn lọ ilé ẹ̀kọ́ yóò máa wọn lẹ́kọ̀ọ́ òdodo yóò máa kọ́ wọn ní tẹríba yóò máa ṣe dáadáa sí wọn yóò sì máa sọ̀rọ̀ dáadáa fún wọn kò ní ṣépele wọn ọ̀pọ̀lọpọ̀ obìnrin lẹ́nìí ẹlòmíì gan ẹ wò pé ẹ dákun ṣé ọmọ pé tọ́ bá ṣépè lọ́mọ rẹ ìwọ náà lọ́ padà jẹ́ anabi ni wala tad'u ala amwalikum ala anfusikum wala tad'u ala awladikum wala tad'u ala amwalikum anabi ni aw kama qala sallallahu alaihi wasallam anabi ni ẹ má ṣépè lé àwọn ọmọ yín ẹ má ṣépè lé ara yín gan kódà nǹkan tí ò mí tí ò máa mí nínú dúkìá yín ẹ má ṣépè torí yóò mú ọwọ́n ṣépè ọmọ tó bí anabi lẹ pọ̀ nínú ná wọ́n ní kílọ́fà anabi ní elépè ni wọ́n bẹ́ẹ̀ bá wá ṣépè lọ́mọ jama tó bá padà dọjọ́ ọ̀la tọmọ òní lárí ma kò ní mà pé èpè tóun ṣe kíni tóun ṣẹ́ òun lọ́sẹ̀ mọ́ ọmọ la kọ́lọ́mọ́ sì wá lélépè o ọlọ́ni wa kulna qawlan ma'rufa ọ̀rọ̀ tẹ́ ẹ máa sọ ọ̀rọ̀ tó da ni kẹ́ ẹ máa sọ jáde lẹ́nu ẹ̀yin obìnrin ẹlẹ́ẹ̀kẹfà obìnrin dáadáa iye alimari ato sọ́ọ̀bìrọ̀ alẹ́lẹ́bàlá lóbìnrin tí máa ń ṣe sùúrù nígbà tí àdánwò bá dé sẹ́ẹ̀rẹ́ dandan ni fọlọ́hún ẹ gbọ́ ọlọ́run lọ sọ di dandan fún rẹ o ó ní wàhálà nábùlù wánnákùn ọlọ́run bá ní dandan ni kí n dáyìn wò àsìkò tá àdàwọn bá dé làá mọ obìnrin dáadáa ìpè ah ìpè arábìnrin yìí èèyàn rẹ ni sẹ́rí bóyá arísìkí fúyẹ́ díẹ̀ àbí kò tó tọ́ obìnrin ó ṣe sùnrùn obìnrin mi ń kọ́kọ́ lẹ̀ lẹ́nu kéèsì kan ó wá bá mi láìpẹ́ ọ̀dọ́ yẹn wá mi ó ní ìyàwó òun ní àwọn fámìlì rẹ̀ ní kọ́mọ́fẹ́ òun mọ́ mo ní kí ló dé ó ní nǹkan yí padà náà wọ́n sì lọ lè wọ ọkọ mi fún jọmọ́ ilẹ̀ Yorùbá yìí náà ní jọmọ́ ọkọ tọ̀hún náà tí ọba wa ní mọ́ ẹ tún ń wá ẹlòmíì àbí kí ló dé tẹ́ ẹ̀ wá bayọ fún ọkọ ni kó lè ṣe kí ni kó lè ní ọ̀rọ̀ tiwọn ọ̀rọ̀ owó ni ọlọ́run ní ilé yòówù fi kíkó sáà tẹ́mi sáà tì í ẹni tó bá pọ̀ lọ́wọ́ ẹ̀ nínú ẹ̀yin ọkùnrin ẹni náà fáwọn obìnrin wọ́n máa ń kú dérò alẹ́ yèrè sùkú ẹni tó bá dé pé tíntín náà lọ́wọ́ lọ́wọ́ ẹ̀ sẹ́yìn gbọ́dọ̀ tí màbọ́n ti kún ilé alọ́wọ́ fọlẹ́ yóò fi kí mímọ́ àtà òlọ́ ẹni wọn bá díẹ̀ náà ni kó ṣe kí ni kọ́ná fún ìyàwó ẹ̀ ìyàwó ìwọ náà ti wá mọ̀ ipe ọkọ lágbájá òun ṣiṣẹ́ ní mobile àbí ń ṣiṣẹ́ ní shell àbí ń ṣiṣẹ́ mi wọ́n ti ń wepo ọkọ tiẹ̀ sì ń ṣe kí ni òun ń ṣiṣẹ́ iṣẹ́ kí n lápẹ́ gbogbo iṣẹ́ náà ló dáa kò sí ètí ọ̀dà ẹ̀yẹ ntobi ọ̀dà ẹ̀ka ní ntobi <laughs> jẹ̀wọ́n mùsùlùmí àwọn gbogbo ẹni product náà méjì àbí ẹni tí sì ń tóbi lẹ́ni ó lè padà wájú ẹni tí ń tepo lọ lọ́la ọ̀la ni àárí ọ̀la ni ọlọ́nìkan lọ́mọ tó wà ń bẹ ẹni tí sì ń tepo lẹ́ni ọ̀la rẹ̀ àmọ́ àmọ̀bọ́yá orógbó lọ́wọ́ padà sí kínní lọ́wọ́ padà wá tà ọlọ́run ló mọ gbogbo kan ọlọ́run wá ní gbogbo ẹni tó bá mọ níwọ̀nba níwọ̀nba náà ní kẹ́ fún káwọn ìyàwó ní ó sì yọ ọ́ ní ó sì la yukallifu Allahu nafsan illa ma ataha umu ọgbọ́n tọ́lọ́nsọ ọlọ́run ni ẹrù tí ò wúwo òun ò di ọkọ rẹ lérí wọn náà má ṣe kí ni má di wàláhi tàlá ẹni wọn bá ntí máa wọlé fún yín náà ní kẹmọ ń ohun pàtàkì ń gbogbo yín táwọn yóò nítumọ̀ bẹ́ẹ̀ bá ti dákẹ́ ń sìn ẹni tó jẹ́ èèyàn pàtàkì láàrin yín tẹ́ bá ti jọ dákẹ́ inna akaramakum indallahi atqakum ẹni tó bẹ̀rù ọlọ́run nìkan lè yẹn pàtàkì lọ́dọ̀ ọlọ́ ọlọ́run bá ní sayaj'alu Allahu ba'da usrin yusra lẹ́yìn bí nǹkan ṣe lè yí yọ padà dẹ o ọlọ́run sọ bẹ́ẹ̀ o ọlọ́run ní wọ́n mú yọ padà ṣe kínní yọ padà dẹ kò ní máa rí bẹ́ẹ̀ lọ obìnrin dáadáa yóò ṣe sùúrù lásìkò àdánwò Umu Sulaim àti mọ̀gbọ́tàn rẹ̀ ọ̀rẹ́ ọmọ rẹ̀ ọkọ rẹ̀ ọjáde ńlẹ̀ lẹ́ni tínú rẹ̀ ń bàjẹ́ pé àárẹ̀ yìí pọ̀ ọmọ ti kú kọ́kọ́ tó dé Umu Sulaim lọ́ba gbé ọmọ lọ́ba wẹ̀ lọ́ba fasọ síla lọ́ba tẹ̀ sí ẹgbẹ́ kan ọkọ dé girigiri lónìí bóun ní ara rẹ̀ ó ní ó ní uwa sakin uwa sakin nínú èdè Lárúbáwá ni pé ó pirọrọ ó sùn ó kú mẹ́tẹ̀ẹ̀ta mẹ́tẹ̀ẹ̀ta la lè lò ó fún kọsọ tọba ní ó kú tọba ní mata a ti mọ̀ pé wọn èlò yìí fún kankan ó ti kú ni ọ wá lo èdè tí kò níjọ kọ rè ọ máa ń tọ́sẹ̀lẹ̀ oníwàsákìn ọlọ́pẹ̀rọ̀rọ̀ síbẹ̀ ọkọ náà wà ní ah alhamdulilah ah níbo ti sùn yẹn ara ẹ ti yánu ẹni tí sùn tẹ́lẹ̀ lọ́kọ́ bá ní ebi ń pa mí inú rẹ bá ń dùn kò fẹ́ kí kò fẹ́ túfọ̀ fún ọkọ rẹ̀ lógìgì torí àlàáfíà rẹ̀ kókò ó máa di méjì kó máa lápàtẹ́ńsàn kó máa ní stroke arábìnrin ta wí ọba lọ lè dáná ọ dáná tán ọ jẹun tán problem ti lọ fọkọ lọkọ bá ní ẹ̀ sónúlé òun fẹ́ káwọn ṣe súnà lọ́ba wọlé ọba tún ṣe súnà arábìnrin yìí farabalẹ̀ wọ́n ṣe súnà nígbà wọn wá wẹ̀ tán tí wọ́n jòkó lẹ̀ tán tí wọ́n fẹ́ sita ájù di àbí bí dùwà sí ni Allahu alam wọ́n ní arábìnrin wọn sọ fún afa pé afa afa ẹ dákun mo fẹ́ béèrè béèrè ẹ̀sìn kan ó ní ẹ máa béèrè ẹ ẹni tó yá nǹkan lékejì tí wọ́n wá ní wọ́n fẹ́ gba nǹkan tó yá padà ẹni tó yá ó lóun fẹ́ gbà padà ẹni yẹn wá ń kanra ń bínú sọ́dà bẹ́ẹ̀ ó ní kódà yóò dá nǹkan ẹ̀ padà fún ni sóun lónìí ni bóńtò wọn bá wá gbà tó ń tò wọn wá ńkọ kò lè kara kí ni kara fún òun kó sàn ní tinú rẹ bá ń bàjẹ́ ńkọ ah inú ó sì wá bàjẹ́ ìgbà tí èsì nǹkan yìí ẹni tó nìkan ló gba nǹkan yìí ẹ má ẹ jẹ́ àmọ́ sọ̀rọ̀ mi èèyàn tó dá ẹni má serú ẹ̀ <laughs> làákàyè lọ́ba sọ̀rọ̀ ọyẹ làákàyè lọ́ba sọ̀rọ̀ onítọ́ ọmọ rẹ tọ́lọ́hún ọba tó jẹ́ pé òun ló ní òun ló fún ọ fásitì kan bó ṣe wà ńlẹ̀ yẹn bọ́dí ẹnìkan lọ́wọ́ ńlẹ̀ o ti gba nǹkan o arábìnrin wa wò pé ẹyìn arákùnrin yìí wò pé mo wá jẹun ní ńlábẹ̀ láti láta láti wá ń ṣe súnà ó ní ìfẹ́ kí àlàáfíà yẹn bàjẹ́ ni àwọn obìnrin dáadáa nu jama ọlọmọsá jẹ́ iná ọjọ́ wọn ẹ̀yin ọmọ ayá mi nínú ẹ̀sìn wa anabi padà gbọ́ sí kéésì yìí o anabi lọ́wọ́ fi àlùbáríkà sí ọ̀nù tẹ̀sùn ni nígbà àwọn òbí ọmọ ọmọ olókìkí ńlá kan ni wọ́n bí obìnrin tó bá fẹ́ bí ọmọ olókìkí ó da fọ́kọ rẹ̀ ni sórí gbogbo owó tó ń wá òun tí ò jẹ́ tọkọ ẹ lọ́rùn owó tó ń wá káàkiri òun tó ń jáde tó gbọ́dọ̀ sọkọ lẹ́nu máa òun èyí nǹkan yẹ kó máa wá ọkọ lẹ́yìn kọ́ ọmọ tẹ̀ fún ọlọ́run wàá fún ní ọmọ olókìkí ilé tó fẹ́ kọ́ mọ́tò tó fẹ́ rà ilẹ̀ tó fẹ́ rà ni yọ wàrà gbogbo ẹ̀ fún ọlọ́fẹ́ tó ọmọ gbádùn bẹ̀. nínú àwọn àròyìn obìnrin dáadáa tí àwọn àlùfáà wa tí wọ́n kà é pé àwọn obìnrin rẹ̀ bí nǹkan bá dá wọ́n yẹ sọ fọ́kọ wọn pé kọ́ wa lọ lè lu jìbìtì o nígbà míì gan wọ́n ní yáa àbá yáa àbá fúlàní baba alágbájá ọ̀n jáde lónìí la tudkhilil harama fi baytina ẹ má mú haramu wọlé o ẹ má gbà yàn o ẹni wọn bá sẹ́tọ́lọ́n bá ní ẹ̀rí ṣe nínú ogun yín ẹni wọn bá tẹ bá rí mú wọlé àmọ́ lè jẹ fa inna nasbiru ala ju'i dunya a lè ṣe sùúrù lérí ebi ayé wala nasbiru ala adabil akhirah ìyà ọ̀run àtẹ̀yìn àtàwa kò tó lè ṣe sùúrù nítorí pé tí wọ́n bá ṣe mú ẹ̀yìn tẹ̀ ń gbé ni wọ́n mú àwa náà tá ń gbà tá a sì mọ̀ pé ẹ̀ ń jí gbé ni ìyàwó gan-an lẹ́ni ni wọ́n sọ fọ́kọ rẹ̀ pé àwọn dáàdi lágbájá ọgbọ́n làwọn ń dá sí ibiṣẹ́ kan rẹ̀ sájọ wa ọkọ wa ṣàlàyé fún un pé ah àwọn yìí wọ́n máa ń gbé táǹkà lọ́kùtọ́nù ni epo ìlú wọ́n sì gbé gbẹ̀yìn ìlú wọ́n lọ lè ta lónìí ebi tẹ́yìn náà bá ṣàṣewé àṣà fún wọn mọ́ṣáláṣí àwọn náà wàá ṣàfihàn ṣètọ́lọ́mù àbí ebo gbogbo ìlú náà ọlọ́run sọ níbẹ̀ ẹ̀yọ́ màyá mi nínú ẹ̀sìn wa inú ròyìn tí àwọn àlùfáà kà lèlùmọ́rì àti sọ́ọ̀lì ha fóbìnrin dáadáa wọn náà lóbìnrin tọ́jẹ́ pé gbogbo ìṣesí tọkọ ẹ̀ bá wà ìṣesí lòun náà máa wà tínú ọkọ rẹ̀ bá ń dùn inú tiẹ̀ náà máa dùn tínú ọkọ rẹ̀ bá ń bàjẹ́ inú tiẹ̀ náà máa bàjẹ́ irú obìnrin bẹ́ẹ̀ obìnrin dáadáa ni ìyàwó àfàwà Abdullahi ọmọ rọ̀ wáhà nínú àwọn sọ̀hábà abdullahi bin murawaha òun ka kuraani lọ́wọ́ ó wá débi aya tọ́lọ́mù bá ti sọ pé gbogbo yín ilẹ̀gùn òkè àsàràtì wọ́n sì ní ó ti rìn ju irun rí lọ wọ́n ń yọ̀ ó wá fẹ́ lẹ́bẹ̀ẹ́ abdullahi bá bu ẹkún ìyàwó rẹ̀ ọmọ tí nítorí ẹ̀sùn kún lòun náà bá bu ẹkún àbá abdullahi wa ni arábìnrin yìí kí ni ń pọ́ lẹ́kún ó ní bakayi toliboka èkì ó nígbà tó ń sunkún náà lòun náà fi ń sunkún òun mọ̀ pé yín tó fi mọ́ sunkún kì í ṣe nǹkan kékeré lòun fi mọ́ sun nítorí pé òun mọ̀ pé ìbànújẹ́ rẹ òun gbọ́dọ̀ à níbẹ̀ kó lè bá fúyẹ́ fún un abúlé ni ọmọ tí mo rí ó láyà ìmọ̀ ká pé kò sẹ́ni tí ò ní kọjá lérí òkè àsọ̀ràtì wà má ìwà bẹ́ẹ̀ mi ò là ń bẹ̀ o àbí ní nítorí pa mí lẹ́kún nìyẹn ìyàwó rẹ̀ wá ní à ah, nígbà tí n sunkún èmi ọmọ ń tẹ́rí your feeling is my feeling ìyàwó jòkó nínú ilé ní ọmọ rántí ẹ lọ àfọ ọmọ dáró nínú yàrá tiẹ̀ kọ kánra wọn yóò tún wáá ba alásùbà ni pé àní o mọ ń wà ẹni wọn ní mọ́tò rẹ̀ jẹ́ àmọ́sẹ́ ìyàwó sùn lọ́ọ́ lè bá adájọ́ gidi pé kó mọ wá bí wọ́n wá kí lọ́wọ́ tó ń pẹ̀lú gbogbo yẹ sáwọn ò ní jẹun ọlọ́run sọ ní níbi obìnrin bẹ́ẹ̀ yàwá Khadija nígbà tá anabi dé láti inú kòtò inú gaarul Hira kílẹ̀ mọ́tò ṣẹlẹ̀ jama dìbìrìlù lànàbì rí anabi òrùrù nǹkan bẹ́ẹ̀ rí bí ṣe ń dé báyìí nìyàwó sọ pé wàláhi la yuzika Allahu abada Muhammad eré rẹ̀ ò ní dàrú òsì níyàwó rẹ̀ àdáwò ní bá ọ nítorí èèyàn rẹ̀ ni ọ ọmọ ń tọ́jú ọmọ òrukàn ọmọ ń dẹbí pọ̀ ọmọ ń sànú arúgbó àwọn tó bá ní sọ̀rọ̀ ibi ni wọ́n máa ń wá ìwọ́lọ́ ọmọ ń gbé sọ̀rọ̀ wọn kúrò fún wọn gbogbo àwọn tádàwọ̀ bá tí wọ́n ti dọ́dọ̀ rẹ àdáwò náà kú gbogbo àwọn tí wọ́n ti sọ̀rọ̀ tí wọ́n ti dọ́dọ̀ rẹ ìṣòro wọn ti lọ ọlọ́run ò ní fa burú kò ní fi rọ́pò rẹ fún ọ ìwọ́n ń pẹ̀tù sínú ìwọ́n ń pẹ̀tù sínú ìwọ́n ń pẹ̀tù sínú ń pẹ̀tù sínú jama obìnrin máa ń ṣe dáadáa láti máa pẹ̀tù sọkọ rẹ̀ nù ni kìsì pé yóò tún wá dìkún yìí tí tọkọ ń ṣe kínni èyí tọkọ ń bá bọ̀ obìnrin dáadáa tó ẹ wo ẹ wo bó ṣe wà yẹn nígbà fẹ́ ṣe foundation lé yẹn o tọ́wá lòun fẹ́ fẹ́ yàwó kankan sìn bàtà fẹ́ ṣe foundation lé yẹn o two hundred blocks ní owó ọjà òun lòun ti yọ o ẹ kú náwó ẹ pẹ̀lẹ́ ìyá oní búlọ́ọ̀kù ọ̀rọ̀ yé ni ọkọ rẹ fẹ́ ṣe nǹkan tí yọ tẹ́ lọ́rùn tágbára sì wà fún àbí ẹgbẹ́ àmọ́ sọ̀rọ̀ agbára tán òun wá wò pé òun ò ní jẹ́ tẹ́ lọ́rùn òun ò ní tọ́ ọkọ fẹ́ òun wọn fẹ́ ọ ò nífẹ̀ẹ́ ọba nífẹ̀ẹ́ rẹ̀ ní tí ń fẹ́ wọn fẹ́ ìbá àta ọ̀la ọ wà ṣe sùúrù fún ọlọ́wọ́n bọ́ padà wá compensate lára àwọn ọmọ rẹ̀ yóò wá fi wọn náà lọ́kàn balẹ̀ bọ́bá wa ní ọgbà pé ọkàn máa dá wà lálẹ́ náà ní ilé ọ̀wá ní rọgbọ fún wọn náà òun máa kanra ẹ wọn náà sì máa kanra ìyá wa Zainab sẹ́yìn mọ̀ pé ó lè bá nàbì pé òun fẹ́ yọ sàká zainabu yahoo abdullahi bin masoud ó ní anabi oníṣòwò lè yọ sàkáfọkọ òun anabi ní kò sí tó burú bọ́ba yọ sàkáfọkọ rẹ̀ ó sokùn ẹbí pọ̀ ó tún yọ sàká ládàá rẹ̀ di méjì àwọn eléyìí máa ń rí tọkọ́rò tí ó bá sówó lọ́wọ́ wọn yọ ya gbogbo àwọn ọkùnrin tá a máa ń yáwó tá a yìí dá padà àwa náà ká lè sọra wa o owó tí wọn bá yọ wọn yá ọ ní o kọ́dà ọkọ̀ ọ̀lẹ̀ ó lè dákẹ́ wọn kọ́kọ́ yọ ọ́nu property rẹ̀ náà kan tó pín obìnrin tó da yóò máa ran ọkọ ẹ̀ lọ́wọ́ kò sì ní ṣèrògùn ní ẹ̀yìn rẹ̀ obìnrin tó da àwọn àlùfáà wa wọ́n ní yóò máa dúpẹ́ lérí gbogbo tó ọkọ rẹ̀ bá ṣe fún bó ṣe òkú kéré tó ẹ ṣe àná ẹ kú náwó àná ọlọ́run jẹ́ àárín yín pẹ́ yóò bá fẹ́ mí lẹ̀ ẹ ní lọ nísìn yóò ṣàlékún àlàáfíà yín ọkọ wa ń pè èwo lásì ẹ ra sílípàsì wá fún mi sílípàsì yìí ti nara ẹni tí yóò dúpẹ́ sílípàsì kò ní dúpẹ́ mọ́tò yọkàn wọ́n gbèsè mọ́tò yàtọ̀ fẹ́ràn náà lọ́padà ọ̀rọ̀ yìí mọ́tò five million bẹ́ńlẹ̀ ó lè ra mọ́tò two point five fún ilé àwọn yẹn ń gbóná lọ́wọ́ báyìí jẹ́mọ́ táwọn yẹn mọ̀ wò ha ha ike ọlọ́ọ̀ni yóò ní kíni èmi mọ mọ́mọ́ tó wà lọ́wọ́ ẹ̀ mọ́mọ́ yẹn tó wà lákàndẹ̀ sọ wọn abẹni tó ní ọbẹni tó lówó tó wà bóyá owó lówó ni ọ <laughs> kọ́mọ àwọn àlùfáà ni yọ̀ọ́ mọ̀ dúpẹ́ obìnrin dáadáa yọ̀ọ́ mọ̀ tún ara ṣe fún ọkọ rẹ̀ yóò máa fọyín ẹ ó mú tí ò fọnú ẹ̀yọ́ màyá mi èyí sọ obìnrin dáadáa aṣọ màmá kìí ṣègbà tí máa ń jáde lòdì nìkan ni ó tún ara ṣe yóò máa lo pàfọ́ọ̀mù inú ilé tó lálàáfíà yóò máa tọ́jú kitchen yóò tọ́jú bedroom yóò tọ́jú sitting room yóò tọ́jú tọ́lẹ̀tì ọkọ rẹ̀ gbogbo ọmọ fónífóní kò sẹ́ni tí ó wọ ibi tó mọ́ tínú rò ní dùn kò sẹ́ni tí ó sì wọ ibi tó dọ̀tí tinú rò níbàjẹ́ gbogbo àti inú ọkọ rẹ ọba wa ń dùn lérí iṣẹ́ kékeré kan báyìí tó ṣe ọlọ́wọ́n ọba ó sì máa fi gbé ọ̀gá ó sì máa fi jọ́sìn fọlọ́wọ́n ọba wa ọlọ́wọ́n ọba Allah subhanahu wa ta'ala ó ní wa thiyabaka fatahhir ẹja sọ yọ mama èyí máa yá mi nínú ẹ̀sìn wa nínú àwọn ìròyìn obìnrin dáadáa òun náà ni pé ara rẹ̀ tó jẹ́ property ọkọ ẹ̀ kò ní sílẹ̀ fẹ́nìkankan àfọkọ ẹnìkan yóò máa lo jàlùbáàbù ẹ̀ tí wọ́n ti ń jáde obìnrin dáadáa tí wọ́n ló níwà ọ̀kàlejò mọ́ra yín máa ń ṣe oúnjẹ ọ̀dà púpọ̀ ọ̀fà ni tí ọba ti máa lo jàlùbáàbù kò tí ì jẹ́ obìnrin dáadáa nítorí tí wọ́n ní kó bò yẹn ọkọ ẹnìkan ló ní pákéjì yẹn aláà ló sì pákéjì ẹ̀ síbẹ̀ tí wọ́n ti wá ń sílẹ̀ oyè wọ́n ní kì í sọ obìnrin dáadáa mọ́ ọlọ́ni yá ayọ̀ ànábì ìrẹ́ ànábì kúlẹ̀ àzíwájìka sọ fáwọn ìyàwó rẹ̀ wàbánáàtìka wà ní sáà ilẹ̀ mọ́mìnín àtàwọn ọmọ rẹ̀ lóbìnrin àtàwọn ìyàwó olùgbàgbọ́ òdodo yudinina alayhinna min jalabibihinna kí wọ́n máa lo jalibabu tí wọ́n bá ti ń jáde síta mọ́ wàá sọ̀rọ̀ àrẹ̀ de fíìmù táwọn èèyàn máa wò ìyàwó ẹlòmíì fíìmù ni àwọn èèyàn ń wo fíìmù ni èyí tí wọ́n bá wò lérí nẹ́ẹ̀tì wọ́n tún wá wo reality wọ́n tún wo visual ìyàwó rẹ̀ wá di fíìmù táwọn èèyàn wá fi ń gbádùn wọ́n mọ̀ bó ṣe tó wọ́n mọ̀ bó ṣe máa nígbà míì gan wọ́n fẹ́ máa gbogbo gbogbo tọ́wọ́ sísàlẹ̀ arábìnrin ni ẹsẹ̀ obìnrin rí ọkọ rẹ̀ nìkan ló ní toró nìkan ni wọ́n so igi rẹ̀ fún kóbìnrin ó wọnú jàlúbáàbù rẹ̀ wọ́n ní àpẹẹrẹ obìnrin rí ni ọlọ́ni dálíkà àdínà ayò ọ̀rọ̀ fúnà èmi ọlọ́run fẹ́ kí wọ́n yàtọ̀ wàlẹ́ ayò zayn ọwọ́ aburú nìkan wọn wakana allahu gafura rahima jàlúbáàbù ọlọ́mọṣà sinọ́run fún wa four thousand one thousand three thousand ojú bẹ́ẹ̀ lọ tó fi sọ ìyàwó rẹ̀ dẹni re arábìnrin ti ń lo ìdajìdajì ẹ ìdajì ọ̀nà náà wọ́n dé àbí ìdajì ọ̀nà náà wọ́n dé àbí àbí àpè wọn ò rìn rárá ẹ àmọ́dajì kọ́ lọ́ọ̀ni ẹ wà ọlọ́run ní ká ẹ délé ni ẹjọ́ délẹ̀ ẹ dákun ẹjọ́ délẹ̀ ọlọ́mọṣẹ́ ìgbà lẹ́sìn fún wa ẹ̀yọ́ máa yá mi nínú ẹ̀sìn wa àwọn obìnrin máa wá ṣe nǹkan kan tí wọ́n bá lọ lé òun lé yóò wá mú jàlùbáàbù rẹ̀ yóò wá fi kọ́ yóò wá ku skirt àti blouse lọ́dọ̀ umu kan tọ́jọ́ rẹ̀ àwọn afá lóbìnrin tí bá ń serú ẹ̀ kìí so obìnrin dáadáa ilé tó wà ní kò sú ọ̀pọ̀ àwọn èèyàn ní wàá bọ́ ńbẹ̀ kìí ṣe léyìn abẹ́nìkan ọmọ bàbá ó ní ẹdú o àbótilẹ̀kùn mọ́ àwọn èèyàn lé àwọn àlùfáà ní kọ̀tọ́ ànábì ní ayò mọ́ra àti èyíkéyìí obìnrin wádọ̀ àti tìyàbà ha fi gèrè bẹ́ẹ̀ ti sáwùdì ha tọ́ba bọ́jà lè bá àbúrò rẹ̀ lẹ̀ nílé ó tọ́wọ́ ku sinmi tọ́wọ́ àbí aṣọ aṣọ péńpé tó máa ń wọ̀ àbí aṣọ àǹkárá tọ́wọ́ ku sí la tó sì eré àtọ̀run lẹ̀ tọ́bọ́jà lè bá bulẹ̀ ńlẹ̀ ńlẹ̀ anabi ní fakọ̀dé hata kàti sítira ha fíìmà bẹ́ẹ̀ na ha wà bẹ́ẹ̀ na la gàgá ti ń bẹ láàrin òun àtọ́lọ́hún tọ́lọ́hún bá fi ń bọ̀wọ̀ rẹ̀ ó ti fa gàgá náà ya ọlọ́hún ò ní bọ̀wọ̀ rẹ̀ mọ́ yọ máa sáré mọ́ aṣọ sára táwọn yẹn bá kìí ṣe obìnrin dáadáa ní ma ń bọ́ jàlùbáàbù lẹ̀ nílé onílé nítorí mo mú jàlùbáàbù lẹ̀ ní kọjá pé bẹ́ẹ̀ wà nù yàrá ẹ̀ sì ti lẹ̀kùn pẹ̀lú ọ̀rẹ́ rẹ tẹ́jọ wà ń bẹ̀ bẹ́ẹ̀ nítorí pé oru mú ọ ẹ̀hẹ̀n lẹ̀kùn wà ní títì torí anybody ló lè wọlé torí lé wọn ni kése léyìn salamu aleykum o ẹdú o ọgbẹ jàlùbáàbù rẹ wọ ẹ dà wọn lóhùn obìnrin dáadáa wọn ní rí ọlọ́run ní àwọn obìnrin dáadáa wọ́n máa tẹ̀lé àṣẹ ọkọ hafizatun lil ghaibi bima hafiza Allah nítorí wọn bá sọ sí wọn la àwọn náà sọ obìnrin dáadáa yóò máa ṣe dáadáa sí fámìlì ọkọ rẹ̀ àtàwọn níbọ̀ rẹ̀ ẹlòmíín ládùúgbò lẹ́ni ìtọ́fà tí ọkọ rẹ̀ ò ṣe nífọ̀kànbalẹ̀ ó ti lọ lè dá wàhálà alẹ́ ní ilé níbọ̀ àwọn yẹn ti wá dìde mọ́kọ rẹ̀ àwọn tán jẹ́ jẹ́ aládùúgbò tán jọ ń ṣe dáadáa wọn ò wá rí dáadáa ṣe ṣe ra wọn mọ́ àwọn tó ń jọ débọ̀ tí wọ́n ṣe dáadáa síra wọn láti pàṣẹ arábìnrin yìí dáadáa yẹn ò kọ́ntínú mọ́ àwọn àǹfààní obìnrin tí ń bá ń ya ọkọ kúrò lọ́dọ̀ fámìlì àbí ń ya ọkọ kúrò lọ́dọ̀ nébọ̀ àwọn àǹfààní kó obìnrin náà kó lè túbá lọ́dọ̀ ọlọ́run ẹ̀ṣẹ̀ tí ọkọ rẹ̀ dáhùn òun ló dá a ṣe lọ́rùn òun náà ni ó sì rú lọ́jọ́ àlùkìyàmà ìyàwó gan ni ó ti mọ sọ pé ha ẹ̀yin àti bọ́dà yín jà ọ̀ kódà ó kú dé káàtó wọ́n láwọn obìnrin kan pè mí ní last week ó ní àkọ́ ọkọ wọn fẹ́ travel kó tó wá travel wọn fẹ́ kí n bá a sọ̀rọ̀ pé wọn àti bọ̀dá rẹ̀ kan níjà mo ní Baraka fik obìnrin dáadáa lélẹ̀ obìnrin dáadáa lélẹ̀ barakallahu fik kò fẹ́ kẹ́ bí ó tú àmì eléyìí tí ọ̀dà òun kò fẹ́ kàn ṣe tẹ́lẹ̀ nítorí bọ́lọ̀ ń ṣe dáa ẹ bá gbọ́ ọmọ yẹn jáde dákun ẹ̀yọ́ ma yawa wa nínú ẹ̀sìn wa nínú etí àwọn àlùfáà kà alimari atusọ́ọ̀lì ha ìyàwó dáadáa òun náà ni obìnrin tí ń ṣe dáadáa sí obìnrin tí wọ́n jẹ jẹ́ ìyálé àti ìyàwó lọ́dọ̀ ọkọ rẹ̀ sẹ́ríbi tá a yẹn odidi lẹ́kítọ̀ kan ni bó o ní ìyálé àti ìyàwó ṣe máa ń ṣe dáadáa síra wọn ẹran mi létí ń jọ́lọ́ba ní ara yìí kókó ọbẹ̀ ni pé ẹ̀yin méjèèjì àfi kẹ́ kẹ́ yọnu sí kádàrá ọlọ́run ìwọ ọ̀fẹ́ kan fẹ́ lé ọ òun náà ọ̀fẹ́ kan fẹ́ òun léèyàn àwọn méjèèjì gba kádàrá ni nínú obìnrin tọ́dẹ akéèyàn máa ṣàdúrà fún jùlọ ayé kọ́ lọ́mọdé ó sì ṣe ẹni wọ́n fẹ́ yàwó lé ní tí wọ́n fẹ́ léèyàn kò bá ìdẹ́ẹ̀dá obìnrin mu ó gba kádàrá sọlọ ni pé tọ́ àbúgbàtẹ́ni tẹ́sí nánu tọ́ mo ti wá gbọ́ nítorí ọlọ́run ṣe wá lẹ́yìn méjèèjì kẹ́ ẹ tó lè jó obìnrin dáadáa ó dìgbà tẹ́yìn méjèèjì bá gbà pé alákọ̀ọ́kọ́ ni pé ọmọ ìyá Islam lẹ́yìn méjèèjì bẹ́ẹ̀ lọ́kọ̀ kan náà tẹ́lẹ̀ dandan ni kẹ́sì dáadáa ṣe ra yẹn gẹ́gẹ́ bí neighbor um, brotherhood in Islam gẹ́gẹ́ bí sister and sister nínú Islam kẹ́ ẹ mọ̀ fẹ́ kọ̀ kan náà dandan ni kẹ́sì dáadáa ṣe ra yẹn nígbà tí okùn ẹ̀sìn ti ó ti jẹ́ kí n tó di dàyín pọ̀ ẹlẹ́ẹ̀kejì ẹ̀yin méjèèjì tí wọ́n wà lábẹ́ eléri kan tẹ́ ẹ bá ti ń jà ìjọba anulẹ̀ wọn mọ̀ sí kínní yóò máa dàrú tẹ́ bá ti fọkọ lọ́kàn balẹ̀ inú ọlọ́run ò ní dùn sí i àwọn àlùfáà ní tẹ́tùmọ̀ àwọn arántí tẹ́fì máa ṣe dáadáa òun náà ni pé ẹnìkan nínú ẹ̀yin méjèèjì ni ọkọ jáde láyé bí ìyá ilé bá kọ́kọ́ jáde láyé ìyàwó ni wọ́n máa jẹ́ ìyá àwọn ọmọ ẹ̀ bọ́bá jẹ́ pé ìyàwó ló bá jáde láyé ìyáálé ni wọ́n máa jẹ́ ìyá àwọn ọmọ ẹ̀ eléyìí nìkan tó rò ipe tá a bá wá ba nǹkan jẹ́ báyìí bàbá wa dákẹ́ ń sìn sáwọn ọmọ yìí ò ní kó sínú wàhálà àwọn àlùfáà ni obìnrin dáadáa lóbìnrin tó jẹ́ pé wọn yẹ pa wọ́pọ̀ máa fọ́kọ wọn ní fìtínà obìnrin dáadáa òun náà lóbìnrin ti ń ṣe xidima fọ́kọ yẹ ẹ máa dẹ́gbẹ̀ẹ́ ní xidima kọ́ máa tún gbogbo nǹkan ṣe kọ́ máa ṣe dáadáa nulẹ̀ kọ́ ṣàtúnṣe aṣọ rẹ̀ kọ́ tọ́jú dúkìá rẹ̀ kọ́ máa rẹ̀ ó àwọn ẹja rẹ̀ ti ń sìn kọ́ mọ́jú wọn kú tọkọ mi bá sẹ ìyàwó tọ́ba ìtìráfù kò ní fún àwọn adìẹ lóúnjẹ àtàwọn ẹja yẹn yóò gbé mọ ọba tí ìkú kan kú síbẹ̀ ọlọ́run sọ níbẹ̀ ọmọ sàkólé kan lédè dúkìá ọkọ rẹ̀ anábì pàdé asma lójú ọ̀nà ọwọ́ arú koríko lérí asma ọmọ abubakar ọmọ mílíọ̀nìyà ó rú koríko lérí anábì níta ní koríko ńgbọ́lọ́lọ́ ó ní mọ́lọ́ lè já koríko fún ẹṣin ọkọ mi ni nítorí ìfẹ́ kébí ọ pa kọ́kọ́ mi kó lè bá a máa rí igun dáadáa ẹni wẹ̀ tí n bá ń lọ anabi ni mandala ó ṣe dábẹ́ ọ wá jẹ́ kí nìkan gbé ọ nínú àwọn tí àjọ ń lọ yìí kó jòkó lẹ́yìn rẹ̀ nítorí ẹrù yìí pọ̀ olóhùn ọba jòkó òun ọba tẹ̀lé àṣẹ rẹ̀ anabi àmọ́ kọ́ òun òjò òun ni bọ́ba ilé gbọ́pẹ́ nìkan gbé òun lẹ́sìn wọ gbòòrò Madina tòun bá wọn. ẹ ọmọ ó ti náwó sí káwọn ká ẹ fún wa traffic àbí bọ́dà ń pè ẹ fún wa lift ẹ ẹ owó ní gangan ní ọ̀nà wọ́ ẹgbẹ́ ẹgbẹ́ wa dáàdi lágbájá dúró ọ̀rọ̀ yé ẹ rí i pé ayàtọ̀ gan sáwọn tàná ànábì sàṣálà ni o ó ní ẹsẹ̀ àìmọ́bìnú ẹ nítorí pé kẹsàn-án yẹn fún wọn fẹ́ ràn lọ́wọ́ ni ó sì ní ká má ràn ní ọwọ́ arábìnrin yìí ẹ máa tọ́jú ẹ̀sìn ọkọ rẹ̀ wọn náà wọ̀ ní dímọ́tò ọkọ rẹ̀ ó bàjẹ́ ọmọ wọ ọmọ rẹ̀ tí ó bá sínlé ọlọ́wọ́n bá sànú wa obìnrin dáadáa obìnrin tí máa ń gbàlejò man kana yu'minu billahi wal yawmil akhir falyukrim dayfahu anábìrin gbogbo ẹni tó bá nígbàgbọ́ nínú ọlọ́run àtijọ́ àlùkìyàmọ̀ kọ́ máa kó àlejò lé àlejò ó ṣe pàtàkì fún obìnrin láti máa àlejò náà ni yawa. wa eh, ti Sárà àlejò àwọn màláìkà ni wọ́n gbà tí wọ́n mọ̀ pé màláìka ni wọ́n wọ́n dáná wọ́n ṣe gbogbo ẹ̀ kalẹ̀ wọ́n wá fún wọn ní ròdùnú pé ẹ bímọ ìròdùnú máa ń tẹ̀lé ìgbàlejò ni nínú tóbìnrin ta ni kọ́ máa ṣe òun ni kọ́ máa kọ orun fún ọkọ rẹ̀ kọ́ máa kọ orun fún ọkọ rẹ̀ obìnrin tó bá ń kọ orun fọkọ rẹ̀ àti kàdísì yẹn lọ́pọ̀lọpọ̀ gbà àmọ́ èyí tí ó fẹsẹ̀ múlẹ̀ ni pé wọ́n làwọn màláìka ọmọ ṣépè ilẹ̀ tí mi bẹ́ẹ̀ òun kò sì níbo mi ló tọ́ ọ̀dọ́ rẹ̀ náà ni àwọn oníméjì ẹ̀ sábà sọ iná yóò máa bẹ́ẹ̀ ni àmọ́ àwọn ẹlẹ́yọ̀ kan yóò sọ fún pé má wọrí má wọrí <laughs> obìnrin tí bá ń ṣe bẹ́ẹ̀ àwọn àlùfáà ní àwọn màláíkà máa ṣe pèlè láì ṣe pé ń ṣe ayédọ̀ tí ó sì jẹ́ pé ọ̀rẹ́ obìnrin dáadáa lóbìnrin tí ń ṣàdúrà gbogbo òṣòro ayé tó bá ti dé yóò lè gbé sítádẹ́ẹ̀lì rẹ̀ ní yóò máa koran ni ó máa kà àdúrà ni ó máa ṣe yó máa dìde lóru obìnrin dáadáa yó máa sọ ẹnu rẹ̀ kò ní máa sọ̀rọ̀ ọlọ́rọ̀ lẹ́yìn kò ní máa sòfófó kò ní sọ ilé wọn di ilé àwọn obìnrin olófófó obìnrin dáadáa yó máa kẹ́kọ̀ọ́ ẹ̀sìn obìnrin dáadáa kò ní tú àṣírí ọkọ rẹ̀ tẹ́sítóró záwùjáhà kò ní tú àṣírí ọkọ rẹ̀ kódà tí wọ́n bá jà kò ní tú àṣírí ọkọ rẹ̀ àtà tí wọ́n bá tọ̀ láàkì ara wọn tọ́lọ̀ bá kádàrá pé wọ́n dìfọ́sì ara wọn ni kò ní tú àṣírí ọkọ rẹ̀ sẹ́mi pé tí wọ́n ti tọ̀ láàkì àwọn àwọn eréṣiṣẹ́ àwọn ọ̀rọ̀ ọmọ wa bọ́ọ̀lẹ̀ ipe ẹ mọ ayé ń ṣe nǹkan báyìí wọ́n lóbìnrin dáadáa ò ní tó àṣírí ọkọ rẹ̀ anábì ní kò kò dáa fún ọkùnrin tí ọbọbìnrin lò àti obìnrin tọbọkùnrin lò wọ́n jọ ń bára wọn ṣe wọ́n jọ ń ṣe dáadáa ṣe ra wọn wọ́n ń wọn ìjà wa dé ọkọ yẹn wá ń tó àṣírí ìyàwó ẹ̀ àbí ìyàwó yẹn wá ń tó àṣírí ọkọ rẹ̀ anábì ní ọlọ́run ò ní fojú rẹ̀ wò jọ àlìkìyàmọ́ ẹni wọn bá ta awé yìí kọ́lọ́mọ́sá jọ sí wa ní àǹfààní àwọn obìnrin wa kọ́lọ́mọ́sá bá ní sí wọn lóbìnrin dáadáa kọ́lọ́ sí wọn lélẹ́rìí rẹ̀ fi dúnìyà wal akhirah ẹni wọn bá ta awé yìí gbogbo etí tó bá gbọ́ kọ́lọ́mọ́sá jọ sàǹfààní pẹ̀lú ẹ̀ ẹni kọ̀ọ̀kan wa yìí tó ti dá lára àwọn ìyàwó wa kọ́lọ́mọ́jọ bàjẹ́ ètò kù díẹ̀ káàtó kọ́lọ́mọ́ ní sàtúnṣe fún wọn àtàwọn àtàwa ọlọ́run sí gbogbo alẹ́ lérí rẹ̀ wa bihamdik wa barakatuh pẹ̀lú yọ̀ǹda títí ọlọ́run ọba wa ní matogun Joshua Street ẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ń lọ níbẹ̀ wáàsí ìta gbangba wa.